àbí ọlọ́run kò sàlékún kí àti jẹ́fà náà Muhammad sallallahu ta'ala alaihi wasallam bẹ́ẹ̀ náà làbẹ̀ ọlọ́run tọ́lọ́run bá ṣe ìkẹ́ náà fáwọn ará ilé ànábì sallallahu alaihi wasallam àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo ẹni tí ń sojú kòkòrò àti tẹ̀lé tẹ̀lé ìlànà náà títí di ọjọ́ gbèrò sí àmà àbí ọlọ́run sáwọn náà lọ́kàn náà àwọn tí ètí a máa gbéyẹ̀wò ọ̀nà àmúyẹ àwùjọ mùsùlùmí kí ni àti pé báwo ni àwùjọ yóò ti rí láti mọ̀ wípé àwùjọ ẹlẹ́sìn ìsìlámù lélẹ̀. nítorí bí ọ̀rọ̀ tá a fẹ́ yànnàná tá a fẹ́ sàmọ́lẹ̀ sí yìí òun ni bí mùsùlùmí ṣe pọ̀ tó láyé ojú ọ̀rọ̀ tó gbogbo ayé à ń gbọ́ làbárí ọ̀pọ̀lọpọ̀ ọdún tó jìnnà ni ṣùgbọ́n a lo àwùjọ tàwa táwa wà ní ìta lè kámọ́ra láti lè fi rọ́rọ̀ sọ gẹ́gẹ́ bí àpèjúwe. àwùjọ wa láti sọ̀rọ̀ àwùjọ wa tó jẹ́ pé mùsùlùmí pọ̀ ń bẹ ṣùgbọ́n ìsìláàmù rẹ̀ kéré èyí ti sí ààlà tí ń bẹ láàrin ìsìláàmù àti mùsùlùmí fi pọ̀ tó bá wọn. torí àwùjọ ìsìláàmù nígbà tá a tá a ti ṣàlàyé àwọn ohun àmúyẹ tó yẹ ká máa bá ń bẹ̀ bí àjòjì bá ti wọ ọbẹ̀ lórí wọn ti fún dáadáa ṣé a àti sojú kòkòrò àti wọ bí pípẹ́ wọ́n ti ròyìn bí dáadáa wọ́n ti ròyìn bí bá wọ̀ ibi pẹ́ ní ti dáadáa láti ń jẹ̀ràn bẹ́ẹ̀ orí ara wọn mọ̀ yá ni wọ́n mọ̀ dùn pé bí wọ́n ti sọ náà lábà wọ́n mọ̀ rí wípé àtayé dùn tó báyìí tí wọ́n bá bára wọn láwùjọ ẹ̀sìn Islam gẹ́gẹ́ bó ṣe wà nínú ìtọ Ọlọ́run tó fi rán ànábì sallallahu alaihi wa sallam bó ṣe kó jẹ́ nìyẹn ó sì ní àwọn okùnfà kan àwọn ìgbésẹ̀ kan àwọn àtẹ́sí kan àwọn àmúyẹ kan tí ó jọ orí bẹ́ẹ̀ kì í sọ automatic ìyẹn la fẹ́ ká sàmọ́lẹ̀ sí díẹ̀ níwọ̀nba kòtà tó ní lónìí tọ́lọ́run yọ̀ǹda pé ká tún lè jókòó ìdánilẹ́kọ̀ọ́ wa lónìí. nídàkejì èyí tí mo sọ yẹn àwọn àwùjọ wà mo ti sọ wípé ibi tójú wa ká òun láti yànnà náà rọ̀ yìí láwọn àbùsàpèjúwò ibi tójú wo tó bẹ́bá ṣàkíyèsí àwùjọ wa tá a wà yìí tó jẹ́ ti nàìjíríà èèyàn fẹ́ lọ sáwùjọ bì kan àkọ́kọ́ mu láti ibi téèyàn ń gbé ibi táwa ń ga wa tá à sọ̀rọ̀ ibi tá à gbé ìlú tá a wà àti region tá a wà ilẹ̀ Yorùbá a rí wípé tí wọ́n bá di ẹnìkọ̀ọ̀kan wa léèrè yàtọ̀ sí pé ń ṣe wá sí kí làwọn aburú ti ń ṣẹlẹ̀ láwùjọ yìí tó fi le. ọmọdé ni wọ́n bi léèrè ni àgbàlagbà ni wọ́n bi léèrè ni kò ní gbójú sókè lọ títí kó tó mọ̀ kà á kó tó mọ̀ yànnà náà bẹ́ẹ̀ ni lápò wa mọ gbọ́là báárẹ̀ ibi tí àwa gan ò tí ì gbé bẹ́ẹ̀ àbí tá a ti dé bẹ́ẹ̀ tó jẹ́ wípé nínú àwùjọ yìí náà ni tí wọ́n mọ̀ sọ fún wa pé ẹni tó bá lọ síbi báyìí kódà ní ìsìn bá a ti ń sọ̀rọ̀ yìí àwọn èèyàn ń dákọ ìlú míì pé à ibi ò sí lọ lásìkò yìí o kílẹ̀ ń wá tẹ́nìkan bá dágbére ibẹ̀ wọn ní kílọ̀ ń wá kí lọ fẹ́ lọ fún àwọn èèyàn sì ń gbé kí ṣe ó ibi tá a ti ń sọ̀rọ̀ ju ibi tá a ní kẹ́nìkan mo ti ìròyìn kan láàárọ̀ yìí tí sọ wípé ìjọba o ẹ má gbé àwọn agùnbánirọ̀ lọ síbi báyìí o ẹ má gbé wọn lọ bí báyìí o ẹ má fẹ̀mí wọn ẹ má dẹ́mi wọn légbodò ẹ má fẹ̀mí wọn wéwu o ibì kan wọ́n sá sì gbé wọn lọ ó túmọ̀ sí pé báwo jọ ṣe bàjẹ́ tó yìí àwọn ibì kan gbóná gidigidi ibi tá a ní wọ́n mọ̀ gbé wọn lọ àti ibi tí wọ́n padà gbé wọn lọ gbogbo ẹ̀ ló sì bàjẹ́ gbogbo àwọn àwùjọ yẹn ni mùsùlùmí wà tí wọ́n ta kété sí islam ibi tí màá ti wá bẹ̀rẹ̀ òní wípé àwùjọ ibi tọ́mi yìí ó gbé bá a ti jọ wà yìí a ọ̀nà ní ìta fẹ́ gbégbà àjọgbé ẹ̀kọ́ sùn yẹn lé ní. àjọ púpọ̀ èèyàn kan èèyàn méjì èèyàn mẹ́wàá èèyàn ogún èèyàn ọgọ́rùn-ún èèyàn ẹgbẹ̀rún kan ẹgbẹ̀rún mẹ́wàá èèyàn mílíọ̀nù kan àjọ púpọ̀ kò sọ́gbọ́n tá a fẹ́ dá sílẹ̀ yìí tá a pọ̀ àwùjọ ti dé àti ìnáwó àwùjọ òun kò sí ọ̀ràn yẹn nípa àjọ gbé èèyàn kan sọ wípé à báwo làwọn èèyàn ti ń hùwà ìwà wọn ti sú mi ọ̀rọ̀ wọn ti sú mi ìbágbé wọn ti sú mi lọ́ba kọrí síta níta tí wọ́n yìí lọ́ba kọrí sí gbòó sókà níbi àwọn igi ọ̀pẹ igi àgbọ̀n igi gíní igi ẹ eh, igi yá lọ́ba lọ pàtó bàbà síbẹ̀. àwọn yòó ní yìí wọ́n ní ọmọ ènìyàn mọ̀dà ní yóò bí kọbẹ̀ ìgboro ní ògbé àwọn ọmọ ẹranko ń kọ́ inú igbó àwùjọ tí wọ́n nìyẹn nínú nǹkan tó jẹ́ dọ̀rúurí fẹ́ẹ̀yàn nìkan jọ wà papọ̀ bàbá ẹlẹ́ẹ̀kejì mo rò pé alákọ̀ọ́kọ́ yẹn ti yé èèyàn ó ti ṣe kéèyàn sọ pé ẹwọ ògùn ti o èmi ń lọ ẹdẹ níbo ló fi kó níbo ló bá rẹ̀ ó kó láwùjọ ọba rẹ̀ ń àwùjọ èèyàn nàìjíríà ti sú ẹlòmíì ó gba Ghana lọ àwùjọ ọmọ ló ti kúrò àwùjọ èèyàn àwùjọ ọmọ ló bá rẹ̀ ìyẹn àwùjọ náà lèyàn tó wà níjọ́ kan táwọn èèyàn kan ti ẹ̀dá bí àṣà tán láwùjọ èèyàn ti sáwọn báwọn èèyàn ti ń hùwà yóò dáa tó dùdú ti wá pọ̀ báyìí wọ́n bá kọ̀ nínú gbó àwọn èèyàn péréte kan ní o láwùjọ wa ilẹ̀ Yorùbá wa náà ni wọ́n bá kọ̀ nínú gbó àfa nígbà tó ti gbọ́ mélòó kan nínú gbó fún wọn wọ́n bá wálé padà ó dà nígbà wà ní ògbó tí a arẹ́ nìkan tó gbọ́ sọ́rọ̀ yẹn ẹ̀yìn gbọ́ sí báyẹn èmi rẹ́ nìkan nínú wọn tá sọ̀rọ̀ báyìí ìgbà tó kò ní inú igbó ní Ọ̀yọ́ pèsè náà nígbà tó dé Ògbómọ̀ṣọ́ yìí ibi táyé tẹ́lẹ̀ ni. wọ́n sàánú ẹ̀ tó fẹsẹ̀ rìn láti Ìbàdàn délẹ̀ ni àtọ́ ọmọ tó fà lọ́wọ́ tó ju ọmọ yìí lọ ẹ̀mí ọmọ yìí ti wá fẹ́ bọ́ wọn á gbọmọ lọ́wọ́ ẹ̀ gbọmọ lọ́wọ́ ẹ̀ ní tí mo fi ń mú tàn yín wá àwùjọ ni wọ́n sá fún àwùjọ ni wọ́n rò kó bàjẹ́ tàbí kí sọ pé wọ́n rí kó bàjẹ́ bàtà wọn á gbọmọ lọ́wọ́ ẹ̀ ọwọ́ àpò nìkan wọ́n wá gbà lálejò sílé kan àwọn tó nílé wọn ò gbélé ilé náà yóò tó bóyá ó kéré tán yóò tó bí yàrá bí mẹ́jọ tàbí jù bẹ́ẹ̀ lọ wọ́n wá fẹ́ nìkan sílé yẹn kó mọ bá wọn mójútó ó ní access sí gbogbo yàrá nígbà tó sẹ́rù bẹ́ẹ̀ àwọn anídọ́ ẹ̀dá náà máa sùn ní inú yàrá kan bí nígbà tó ní ìrìn àjò ẹ ti kù ìrìn àjò ti kù lẹ́sẹ̀ rẹ àwọn ní rárá o nínú ẹ̀kọ́lé nínú gbọ́n ló ń wọ̀n gbé lọ́ba kókó kọ́lé sẹ́yìn kò lé ilé yẹn náà ojú ọ̀nà tí ń gbà wọlé bí àdírísì tóun gẹ́gẹ́ máa fẹ́ wọlé bí ó ti tóbi tó kò gbà àti kó fi ẹ̀gbẹ́ pọ́ wọlé yóò àdọ̀bálẹ̀ bí ejò nílé tó kọ́ fún rẹ̀ ẹni tó wá gbà lálejò ń bẹ̀ wá ń sọ wípé òun á wò pé irú àwọn ìdáwò lélẹ̀ nígbà pé nígbà táwọn fẹ́ fi àwùjọ táwọn fẹ́ fi inú ìlú lẹ̀ sílùú sáwọn ilé mẹ́fà ló ń tà pé kò sí tí wọ́n fẹ́ ṣe ń gbòòrò mọ́ nígbà táwọn fẹ́ tí wọ́n fẹ́ kúrò ní Ìbàdàn Ìbàdàn ló ti ń bọ̀ pé ilé mẹ́fà ló ń tà so èèyàn wá ń ṣọ́ọ̀kì pé àti ìráyé sálà fẹ́ pe léyìí àti pé èèyàn ti jagbèrè ó ní òun mọ̀ pé irú ilé tó kọ́ sẹ́ǹkù lé tí ń dọ̀bálẹ̀ wọ̀ yẹn irú ẹ̀ mẹ́fà náà ló kọ́ sínú igbó bíbí ti ń bọ̀ òun ṣe bí kí náà ń pe ilé bíbí òun ṣe bí mansion ni pé ah, ló ń wá rẹ́rìn rẹ́rìn rẹ́rìn rẹ́rìn pé irú ilé náà lẹ́kọ́ sínú igbó tẹ́lẹ̀ nígbà tẹ́fẹ́ kó bàdàn lọ́dún wá kọ́ sí irú ẹ̀ sí inú igbó kan lóògùn ọ̀sán ni àbálọ àbábọ̀ wọ́n ti padà sínú ìgboro lẹ́yìn ìgbà yẹn lẹ́lò ní ìdólówó nu wọn tó ti fi ọjà lẹ̀ fọ́hùn òtajà mọ́ inú igbó lókù táwọn mọ̀ pé kò rọrùn fọ́mọ èèyàn àfọ̀ntọ́lọ̀ ń dá sínú igbó ìgbà tí yẹn wá ti kílẹ̀ àbáyé pé túláàsì àgbẹ̀ àwùjọ okùn káwá mọ̀ bá àwùjọ tó tá a fẹ́ gbé ṣe rí ìyẹn ló wá kù báwo ni nígbà míì mùsùlùmí máa ń bá rẹ̀ láwùjọ tí wọ́n dìsáìn tí òsì tó kan òun bẹ̀ tó sì rí pé òun gbọ́dọ̀ bá wọn gbé bẹ́ẹ̀ fún ìdí kan tàbí kejì àwùjọ kan náà lélẹ́yìn náà ìyẹn pé kìí ṣe ìsìláàmù ló dìsáìn àwùjọ yẹn tó bá rẹ̀ ń bẹ̀ gẹ́gẹ́ báwọn yẹn ṣe fọ́nká sórílẹ̀ ayé nìyí masjidu lawai. yìí tó jẹ́ masjidu jáàmì a fi sọ̀láàtò ojoojúmọ́ bẹ́ẹ̀ a fi sọ̀láàtò ìjùmọ̀ bẹ́ẹ̀ láwùjọ míì fifty kilometers, hundred kilometers. ẹ̀ ní rí masjidu bóyá ráàtì àbí jáàmì nínú ayé táwà yìí èèyàn ti kọ̀ mẹ́ bẹ́ẹ̀ náà ibẹ̀ kọ́ so bí kéèyàn travel pàápàá jùlọ àwọn olóyìnbó yẹn bí kéèyàn travel kúrò ní Ògbómọ̀ṣọ́ kó lọ ṣe sọ̀látù jùmọ̀ níjẹba because of sọ̀látù jùmọ̀ kókó jẹba ni ó sì rí mọ́tò ju jáàmì tó súnmọ́ jù ṣé mo hun ọ̀rọ̀ tí mo ń sọ yẹn ni àbọ̀nsẹ̀lẹ̀ bẹ́ẹ̀ àwùjọ kan náà nìyẹn yóò ní sábàbí tó gbé yẹn débẹ̀ nígbà tí a ti conclude wípé kò sí bá a ti fẹ́ ṣe. àlè fún ìsinmi tá a bá lọ ní gan ìlú ni ní ó bá dìlú mi àwùjọ kan náà lọ́nà òkun jẹ́ àwọn èèyàn wà àtàwọn lẹ́yìn ni àwùjọ náà inú lẹ́yìn tí àwùjọ táwa náà kan nínú àwọn àwùjọ tó jẹ́ ọ̀ràn yàn fọ́mọ yẹn láti gbé yìí tí ò gbọ́dọ̀ má ṣẹlẹ̀ bó ti wù kí ètò tá a gbé bẹ́ẹ̀ rí ó gbọ́dọ̀ létò ó gbọ́dọ̀ nílànà àti sọ̀rọ̀ pé ìsìláàmù àbí ìsìláàmù iye ò kan àá tẹ̀lé sọ pé bá a ti ṣe ní kíni nílùú wa èèwọ̀ bòmí ẹ wo ilẹ̀ Yorùbá wa ilẹ̀ Yorùbá la fi ń sọ̀rọ̀ yìí àwọn lóyìn àwọn ní academy wọn ní akínníkan èké study ibi tójú wa ká ìlàlẹ̀ ti sọ̀rọ̀ dáadáa láti wá wo takun ibi tójú wa ò ká ẹ ò lẹ yorùbá wa yìí nígbà ojú nígbà tó dún ojú tó dúdú jù báyìí lọ níta yé àtẹnítẹsí wọn ní lánàá wọn máa ń tẹ̀lé láwọn ọba tí ń rúlù ń gbà yẹn títí ìlú kan ò sì jọ sí ìlú kejì ni wọn sọ pé bá a ti ṣe ń lò wa èèwọ̀ bòmíì tí aráàlú kan tó bá dé ní ìlú kejì yẹn tó jálè jù ń bẹ nínú kó fi ṣèwádìí bó wọn ti máa ń gbé bí fífi rọrùn àbí kí wọ́n sọ fún un bẹ́ẹ̀ náà ni láyé lónìí ẹwọ àwọn àgbà títà à ń lọ ìlú kan à ń lọ ìlú kan ẹlòmíì sáyìn kú kó tó wọ̀lú mi o ká padà kó omi ìdíjọ́ nǹkan sọ currently bá a ti ń sọ̀rọ̀ yìí wọ́n ti sọ̀rọ̀ lómi pé tó bá wọ̀lú ìtọ́gbógun olóró wá ikú ni o ó ní kò sí problem màá wọ bẹ́ẹ̀ ma comply wọn sì ka fún nílùú mi kódà wọn bá sì bá ẹ̀mọ́ nílùú mi gan wọn lè ṣe rà bàràbàràbà tó ń tàn òkun dálé lọ tó bá ti jẹ́ nílá nílùú mi nínú ìlú wọn gẹ́gẹ́ yàtọ̀ sálejò wọ́n ti sọ pé nǹkan tí ìbá ṣe tiẹ̀ tó bá ti débẹ̀ tán bá lọ́wọ́ rẹ̀ gbàgbájú lọ ó jẹ́ tìjọba ó jẹ́ tìjọba tó jẹ́ ti gbogbo ìlú ikú ni o láàrin ara wọn gbogbo àwùjọ gbogbo ìran tó bá bá wọn nílùú yẹn lórí yẹn wọ́n sì mẹ̀dọ̀ ìtẹ́sí pààyàn sí yẹn àti sọ pé ìsìláàmù lọ́wọ́ sí àdéhùn lọ́wọ́ sí o ìtẹ́jọ́ gbà ní pé tí yẹn bá ṣe báyìí apà ìbá òkúrẹ́ lójú tí ìbá sì wúwo ìyẹn tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ náà láyé ta wà ní ni pé àwùjọ tá ń sọ yóò kan téèyàn máa tẹ̀lé ọba tọlọ́run àbí ọba tọlọ́run ó di mélòó ó di méjì. ètò ìgbésẹ̀ ẹlẹ́kẹta tá a fẹ́ ká pé bá a ṣe ń lo àwùjọ wa ní àbí bá a ṣe máa lò ní yàkúrú sọ́ọ́lẹ̀ hánà fàṣìdà ó lè dáa ó sì lè má dáa tó bá jẹ́ lórí nílùú míì wọ́n ní àlejò làwọn máa fi rúbọ tí wọ́n bá fẹ́ rúbọ wọn ní múyàn nínú ìlú wọn ń wòye pé ẹbọ ló pilẹ̀ ló sì gbilẹ̀ jù ló jẹ́ pilẹ̀ gan-an ojú àwọn ọmọ adámọ̀ tó látẹ̀sìn ọlọ́run nílùú míì tí wọ́n bá fẹ́ rúbọ wọn ní arọ ní arọ ní ipa ní káwọn lórí ẹni tó yẹ kí wọ́n dájò kò sílé káwọn ọ̀fun lówó tàbí kí wọ́n fún oníṣẹ́ tágbọ́rẹ̀ ẹ̀ bá ká pé yóò sá jẹun ó sá ní ìdí àánú bó ti ń wọnú ìsìláàmù báyẹn o ẹ má jẹ́ tí wọ́ bẹ̀ kan arọ́ òun ni wọ́n fi rúbọ nílùú mi àbábúké àbálejò àwọn mẹ́tẹ̀ẹ̀ta tí mo dákọ̀ yẹn ẹ̀wòrú àfúngbà tí n bá bọ́ sínú ètò Islam ẹ̀wòrú àpọ́nlé tí Islam ṣe fún wọn àti ìdókòbá wọn láwùjọ ó ṣeé ṣe ká sì mọ rírú ní táǹsọ ìgbìmọ̀ dòní láwọn àbùkù. ẹlẹ́ẹ̀kẹta nìyẹn ètò tí yẹn ó fi gbèlú ó lè dáa ó sì lè má dáa. ẹlẹ́ẹ̀kẹrin tó bá jẹ́ pé ètò òun náà nìkan ṣe pẹ̀lú ètò táwọn èèyàn ó fi gbèlú tó ń fi gbé àwùjọ ètò yẹn ní ó dìtámì as-sa'adatu wa shaqawa bí wọ́n ti láwọn ọmọ ọláyé wọn bí wọ́n ti láwọn dì sáà àwùjọ wọn fúnra wọn yẹn òní ó dìtámì pé olórí ibú ni wọ́n jẹ ní àbólórí rẹ̀ tẹ́ǹbà mi bọ̀ dẹ̀dẹ̀ ètò tí wọ́n gbé kalẹ̀ yẹn tó bá jẹ́ ètò tó dáa tó rẹwà alápọ̀nlé ní ó dìtámì pé á ìlànà oríire nì èkejì ní ó sọ fún ní ó jẹ sámọ̀ pé ìlànà orí burúkú nì ló fà sẹ́yìn fi máa ń wọ̀ lómi tí ń sàjáde bẹ́ẹ̀. nígbà tí mo wà ní junior secondary school a máa ń wọkọ̀ ojú orin dáadáa tàbá ti bọ̀ dé pátá aláǹlọ́sẹ̀kọ̀ a lọ wọ̀ ní ọ̀fà a lọ sọ̀kalẹ̀ ní ìdó lẹ́kọ̀ọ́ tàbá ń bọ̀ wọ mo bá standard sílùú kan nígbà tí mo ń bọ̀ láti bọ̀ èmi nìkan mo ń wò pé kí n má wọkọ̀ mo ti sọ̀kalẹ̀ ọkọ̀ ojú orin mo ń wò pé kí n wọkọ̀ torí mo lè mọ́ rọ́kọ̀ mi mọ́ ó tún kan tí màá fún nígbà tí ti etí ni mo ń ẹ mọ́ fojú gbà tọrọ mo ọkàn mi sàtọ̀ pé kí n wọkọ̀ bóyá màá rí ọkọ̀ mo bá débi tí n wọkọ̀ mí mi ò bá mọ́ n bá lọ jókòó sílé epo mo ń bá sẹ́yìn lè sẹ́yìn lè ìfẹ́ dákọ̀ ni o sẹ́yìn lè à lè mọ́ ilé epo nígbà tó yá palẹ̀ mọ́ ilé ìgbàgbé kan náà dòní torí pé nǹkan kan tó jẹ́ ìyàlẹ́nu tẹ́lẹ̀ wàláhì azim mo bá súnmọ́ ọkùnrin kan mo ní bó ṣe jẹ́ bó ṣe jẹ́ nìyí o mo sì tún rí ilé epo tí mo tún rò pé iná ti kílòsì ìmọ̀dí tí mo lè sùn nínú yìí o ìlú báyìí ni mo ti lọ lọ́ba ṣe báyìí oníṣẹ́ ti sọ̀fẹ́ lómi o ó ní wọn yìí gbàlejò nílùú yìí o tí wọ́n bá sì mọ̀ pé ọ fẹ́ wọ̀ sọ́dọ̀ ẹnìkan mo mọ̀ sọ ó ní wọn yìí gbàlejò o ó ní òun ṣàánú rẹ̀ ni o àmọ́ kódà àwọn oníjọ wọlé pọ̀ tán wọ́n máa ń ṣiṣẹ́ pé òun àkọ́kọ́ àbí wọ́n sì tẹ̀ pé tán iná lẹ́ẹ̀tì jáde o ẹ̀lẹ́mọ̀tẹ́ lọ́jọ́ sí o wàláì làásùn bó sì ti tẹ̀lé náà so in tí wọ́n jọ gbà nílùú yẹn ni mo fẹ́ fi ṣe bọ̀tẹ́ẹ̀sì ọ̀rọ̀ yìí àwùjọ kan nìyẹn so ẹ̀sùn mọ́ wá wo ìlú míì kò sí problem tẹ́ bá ti bẹ́ẹ̀ mọ̀yàn rí gan pa mọ́sálásí ti dákun ẹ sáṣẹ̀ tèrí bàbá ìmọ̀ọ́nù kó tó lọlé tó wá sí ìta ìtàn wọ́n fún yàn kí ẹ̀sùn bẹ́ẹ̀ nígbà tí ò sí ibi tí ó lè sùn but ìlú míì tí wọ́n gbọ́n jọ gbà lórí ọba wípé àlejò gbọ́dọ̀ wọlé fún mi ilẹ̀ yorùbá ni mo sì fi sàpèjúwe ó rí báyẹn nínú kan kò rí bẹ́ẹ̀ nílùú mi so ètò tí wọ́n bá gbé kalẹ̀ nílùú kan láwùjọ kan ní àwùjọ kan pé bá a ti fẹ́ máa hùwà ní bá a ti fẹ́ máa pè ní àwọn tí wọ́n jọ dìsáyìn ètò yẹn àtàwọn ọmọ tó ń bá bí síbẹ̀ wọ́n jogún ẹ̀ kódà tó bá jẹ́ pé ètò ètò kan tó jẹ́ ètò aburú ni ìlànà láabi ni ní wọ́n fi níjọ́ tí ẹ bá gbé dáwà ìsìláàmù débẹ̀ yóò di fíkọ́ọ̀tì fún wọn láti gbà ìsìláàmù yóò di pé tẹ́nìkan bá gba ìsìláàmù nù wọn torí pé ètò tí wọ́n gbé kalẹ̀ tó jẹ́ pàlàpàlà tó wá ti gba ìsìláàmù yóò ṣe kí ni yóò dúrọ́pù ẹ̀ yóò di pé àwùjọ tó rọrùn fún láti gbé tẹ́lẹ̀ kò rọrùn fún láti gbé mọ́ yóò di pé káwọn ará àwùjọ yẹn tó pọ̀ jù tó jẹ́ ọ̀gọ̀rọ̀ èèyàn kí wọ́n máa sọ pé ọmọ àlè lélẹ́yìí ó ti lọ darapọ̀ mọ́ kínní ó ti lọ jọ́yìn kínní ó ti lọ gbégbé kúgbé wọlé wọn ò ní ronú sí wípé dáadáa débá ibi tó gun sí pilẹ̀ láàrin pèfèrè àti múmi ní òdodo nìyẹn wọn ronú pé dáadáa kan lànà nìgbéde sallallahu ta'ala alaihi wa kódà tí ni pé tí wọ́n wí ni pé ẹ kìlọ̀ fún o sọ̀rọ̀ ń bẹnu ẹ̀tẹ́ lù wọn púpọ̀ o àtàwọn ọ̀rọ̀ míì tẹ́nìkan wá ní ọ̀rọ̀ gidi nífi sọ yìí àmọ́ ráwọn èèyàn péréte tó mọ̀ nísìn tó mọ̀ pé ẹjẹ́ àti ẹ̀gbọ́n tó fẹ́ wí bí wọ́n ti sọ fáwọn ànábì ọlọ́run bá tó kù tó sáájú sallallahu alaihi wasallam fáwọn eléyìí bá ti wá gbọ́ tọ́lọ́run sílá káyọ̀ wọn kó dodo àwọn eléyìí náà tó fi dọ̀ta ìṣesí bí wọ́n ti fẹ́ gbé àwùjọ ó change láti kọ́nà kan sí kọ́nà míì wọ́n sì ń gbé àwùjọ yẹn comfortably tẹ́lẹ̀ lọ́wọ́ di pé ọmọ lágbájá ó ti tẹ̀lé Muhammad sallallahu alaihi wa sallam bẹ́ẹ̀ bá rí ẹsẹ̀ bọ́sẹ̀ ṣe é sojú ọmọ àlè ni ń ló débi pípa àwọn tó tẹ̀lé tán gbàtọ́ náà lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam kí n tó wọ dítè kí n tó wọnú inú ọ̀rọ̀ dítè àwọn kan tó sa àyàn torí ààbò tó ṣáájú ẹ̀ nìyẹn àwọn tó ń bẹ láwùjọ ti dàgbà mọ́ ọ̀nà wọn ti fẹ́ máa lo àwùjọ wọn tí wọ́n dì sáyìn fúnra wọn tí ó bá jẹ́ ọ̀nà rẹ tí dáadáa míì bá dé bá wọn a máa rọrùn tó wá jẹ́ ọ̀nà bí tí dáadáa míì bá dé bá wọn a máa lé láti fi bílẹ̀ ìṣesí kan bẹ lára àwọn èèyàn lápèjúwe láwùjọ wa ń bí ẹ̀jẹ̀ ti sáré àwùjọ wa ìsàpèjúwe ọ̀pọ̀lọpọ̀ ayẹyẹ mọ́ nígbà Islam dáadáa láwùjọ wa yìí alhamdulillah ẹlòmíì náà wàlíyàdùnlá ọlọ́run sì fìlámù mọ́ o tó náà tẹ̀rí da eléyìí náà tẹ̀lẹ̀ wọ́n ni mo fẹ́ sàkíyèsí sí ni pé àwọn tí ń gba islam wọ́n islam ṣe ju àwọn tí ń kó òun islam lọ nítorí àwọn tí ń kó òun islam ò tẹ̀sìn tẹ́lẹ̀ ẹ̀fà ní difficulty láti rí pé wọ́n tẹ̀sìn tẹ́lẹ̀ wọ́n bí wọn sínú islam ni ṣùgbọ́n àwọn tí ń gba islam tẹ̀sìn tẹ́lẹ̀ èyí kan tẹ̀sìn ọlọ́run ẹ̀ gẹ́tà rìn èèyàn ń gbàwẹ̀ fọ́tì ó yóò tún yóò tún wò sùn pẹ́ yóò tún gba yóò tún wò sùn yóò tún gba yóò tún wò yóò tún gba three kì ẹ wá ní nígbà tó ti gbà síláàmù yìí o eh, alẹ́ yóò wọ ẹkọ dáadáa pé àwọn ń nínú ọyẹ́ ọyẹ́ kan bẹ táàmù àtìbọ̀wọ́ bọ̀wọ́ bí ọlọ́kadà ó ń bẹ ní orílẹ̀-èdè yìí láwọn àbìkan tó ọyẹ́ ti lé àwọn èèyàn kan ó sì jí ní ó sì jí lágo kan ago méjì ago mẹ́ta wọ́n sì lórí òkè pẹ̀lú ọyẹ́ yẹn náà wọ́n sì wà ń bẹ̀ mọ́jú àfẹ̀mọ́jú wọn padà wálé wọ́n yẹn ṣe mùsùlùmí o ẹni ẹwà gba islam lẹ́wà ní kí náà yà sọ́lá iná sọ́lá àtàkà náà alálùmọ́mìnì iná kìtà bá mọ́kúta tó ń gbàtẹ̀ ti sọ pé àṣàdọ̀ láìláìlọ́lá yìí lẹ́yìn náà ni àsọ́lá o nínú sọ́látù dájí ń bẹ́ o omi à yẹn ò ṣe problem lókè tó tún tún atẹ́gùn lónìí náà ó ń dín kíkọ́ ti fẹ́ lómi inú wa láti ṣe rọ̀kà àtẹ́yìn lè fàjẹ̀rí kọ́bùlà lè fàjẹ̀ kọ́bùlà sọ́là tẹ́ẹ̀sì ń gbọ́n àwọn èèyàn kan two hours before that time àbí three hours before the time táwọn ti ń dárin táwọn ti ń yọ̀ táwọn ti ń tí wọ́n ti sọ̀rọ̀ dọ̀tán ẹlòmíín sì wù ń ra mọ́lẹ̀ ń ra mọ́lẹ̀ ń ra mọ́lẹ̀ ọ̀kàtí ìfàjì yìí sì bọ́ wọn lọ́wọ́ báyàdà sọ̀lá ní wọn ṣẹ́ńṣẹ́ ọ̀kàtí fàjì sì ní ẹ̀pẹ́ kọ̀ọ̀kan tó bá bọ́ ni wọ́n ní ká sí táwájú sọ̀lá tán àwọn ẹlòmíì ti sọ di pé lẹ́yìn sọ̀lá ni ní gbogbo ojoojúmọ́ ayé in tó máwọn èèyàn kan lára tẹ́lẹ̀ tó dáa tó rẹwà tí wọ́n bá gba Islam wọ́n ó rí Islam ṣe ju ẹni tí wọ́n bá ń Islam lọ ó ń ṣẹlẹ̀ dáadáa láwùjọ táwa ẹ wo nídàkejì níbi aburú in tó máwọn èèyàn lára láburú níwàkíwà tí wọ́n ń ṣe àwọn olùmọ̀ ní ká ṣe sùúrù pẹ̀lú àwọn èèyàn yẹn ibẹ̀ wọ́n ti sí ó ti di youth lónìí nínú wà pálapàla ìwà mọ̀gòmọ́gó ìwà àbòsí wọ́n wá gba Islam zina mo kà fún kankan tí wọ́n bá wá ọ̀rẹ́ lọlé ọ̀rẹ́ lè sun yàrá mi tó sọ pé kálejò sun yàrá tìyàwó tòun ní àwùjọ míì lórílẹ̀-èdè tá a wà yìí lọ́n ti gbéyàn fún àbí ráì bẹ́ẹ̀ wọ́n gbéyàwó náà fún irú ẹnìyẹn wá gbà sílámù àbárò pé rẹ̀ lè gbà sílámù sọ́jọ́ tó gbà sílámù náà lágbàgbọ́ wà lára ẹ̀ ẹwọgbó láwùjọ kan wọn ka ká fún àtògógóró irú ẹni gbà tí onígbó bá tẹ bá bá igbó lọ́wọ́ ń gbó yóò mọ̀ ìyá ẹlẹ́nu pé àbí májíìkì náà ti máa rí kò síbì kan tí onígbó wọ yẹn ó twenty four hours kó tó mọ ibi tí kó tó mọ ibi tí gbó wà twenty four hours bóyá gan ni ọ̀pọ̀ jù lórí ènìyàn wá gbà sílá àwọn kan bá mi ti tẹ́ lóko mo wá ń lọ sí gbòòrò ìkan bá lóun fẹ́ lọ sí gbòòrò mo bá tún máa tì mí gbé afẹ́wọ̀ gbòòrò ló báyìí ló bá ní ibi tó ti fẹ́ dúró nì tóun fẹ́ rí àwọn kan mẹ́rin lẹ́yìn kan bá sọ fún mi pé à ẹ̀ẹ̀mọ ti ń wá ni níjọ́ tí mo ti wà ní village ìgbọ́rú ẹ̀ rí wọ́n ní àwọn kan bẹ́ẹ̀ sán lè ka kinní fún un pé kinní ló wá wà kò sí gbòòrò kan ti ń lọ àlejò nú o ẹni tó wá ṣiṣẹ́ jọ́ọ̀bù tó sì padà ìyìn lè sọ wà pé bá ti wọn mọ́ ní drum drum ti gbọ́dọ̀ ní kí nìkan tẹ́ẹ̀sì ti gba owó tún bẹ lápò ẹ̀ tẹ́lẹ̀ àbẹ ẹ̀ ń wò pé ẹ̀ ń jó ló dé bí iná ìgbà wo ló mọ bí jọ kò sí ìdíje ta náà ló dé ah. èèyàn wà tèkè yìí sí pẹ̀lú irú wọn irú ẹ̀ lànà sọ pẹ̀lú àwọn náà mú sí táwọn èèyàn fún ní consideration tó sì ṣẹlẹ̀ lójú ọyá àná nìtọ́lọ́lọ́wọ́ dáhùn sẹ́lẹ̀ táwọn sọ̀háábà sọ́jẹ́ best of mankind sápáyàn ń gbó tí ń darán ọ̀rọ̀ méjì ló wà mẹ́rin sátó nìta wọ́n ló sọ pé la ilaha illallah àwọn kan ló sọ pé assalamu alaikum èwo ni sàlámù méjèèjì tẹ́ ká fi dáàbò bò yàn síbẹ̀ síbẹ̀ wọ́n pa wọ́n ní ha ìyẹn ní kò sọ̀rọ̀ yẹn láti fi pìrìvẹ́ǹtà rẹ̀ níbi ikú ni torí àfikún hílà hílò àti rògbòdìyàn ni tógun lé fún yẹn fún ọ̀fẹ́ rí mùsùlùmí láwùjọ ó sì ń darun ọlọ́run bá wa àwọn àwọn instances kan wà tó yẹ pé téèyàn bá wọnú Islam ẹ ní gbogbo tí jẹ́yìn méjì yóò kù lọ́kàn yìí pé Islam lẹ̀sìn ọlọ́run wàláì làwọn àkàtúntò rọ́bìlì kàdà ọ̀kan náà ni orí ìkànnì mò ń sọ lọ́wọ́lọ́wọ́ yìí àtàwọn tó pa ẹni yẹn ẹran ti wọ̀ wọ́n lójú ọ̀sọ̀ sí ní sán lọ sọ fún òjijì ọlọ́run sọlọ́lá òdà sọ́là wọ́n ní apá lóòótọ́ ló wúgbó lóhùn yìí ṣùgbọ́n àwa ti wúri pé ó kàn fẹ́ gbọ́gbọ́n dáàbò bo rẹ̀ ni kàlè sílẹ̀ àyà Kùránì ti ṣáájú wọn dọ́dọ̀ ànábì. áyà tó ṣáájú wọn lọ́dọ̀ ànábì gan fún ọ ti kọ́kọ́ fún wọn lẹ́sìn pé ṣé ẹ lá ọkàn ẹ̀ lẹ́sìn mọ̀ pé ó fẹ́ dáàbò bo rẹ̀ ni àbàtà kọ́kùtùm àǹkọ́lìbì yìí tẹ́ ẹ fi mọ̀ yìí tẹ̀ ń sọ yẹn wọ́n bá dákẹ́. inú àyà tó ṣáájú wọn dé bí ọ̀dọ̀ òjíṣẹ́ ọlọ́run wípé ẹ̀ ń fẹ̀mí tẹ ọrọ̀ ayé torí wọ́n fàtà wọ́n bẹ̀rẹ̀ wọ́n bẹ̀rẹ̀ lẹ́kẹ̀rẹ̀ mọ́ lọ wọ́n dára lọ àwọn náà sì ní àwọn olùmọ̀bá wọn wà wà wọ́n ní hum hadithu adi bil islam àwọn náà sẹ́sẹ̀ ń gbà islam àmọ́ sáà ti di mùsùlùmí àti alukuran ní sọ̀ka ìlọ́wọ́ tí ń rí àwọn náà fún islam ọlọ́wọ́ ni kadhalika kuntum min qablu famanna Allahu alaykum bẹ́ẹ̀ lẹ ti wà tẹ́lẹ̀ o kọ́lọ̀ tó ṣàánú yín mo sọnù kó tó bá ń dé òní oníbídí àmì ti sọ ju ti ọmọ tán sọ tó pa yẹn oníbídí àmì ti sọ ju tiẹ̀ lọ táwọn ẹ̀sìn wò pé mùsùlùmí ni ẹnì kan kò pa because ẹni tó sọ pé Quran is incomplete ó ti pọ̀ lọ́nà alábòsí tó ní àsọ̀lọ́tún fáàpì òjíṣẹ́ Ọlọ́run ti fi pamọ́ ó ti pẹ̀rọ̀ súnlẹ̀ alábòsí ẹtú ọ̀rọ̀ yẹn délẹ̀ ọlọ́ọ̀fi pamọ́ pé ọmọ ti mọ̀ pé àjàrí àtànàkú ni àtọ̀lá ti fà á ti orí yín ẹ̀yìn sábé ẹ̀ lérú ìní mo fi fi pamọ́ fún Ahmad Tijani omi ń pe iṣẹ́ tọ́lọ́run náà kò jẹ tọ́lọ́run tó máa fẹ́ bá lídìí máa ń zira ilé kàmí rọ̀bì wàyé ńlá mùsàfàl fáwọn abalọ́tọ̀ sàlà àwọn kan wà lórí tí mo ń tọ́ ń lò ní ìtàn sọ̀rọ̀ wọ́n sì wá lùkí báyìí wọ́n ti wé láwọn àdì wọ́n ti bẹ nọ́ọ̀tì ní tẹ́tí pààyàn ọ̀rọ̀ ẹ̀kọ́ yẹn náà mo tún rí píìtì ní kótóbà lánàá pé ẹ ronú sí teachings of Islam lẹ́yìn ìgbà tá a ti confam pé ọmọ yẹn ti sọ hundred percent okùn ti treat ẹ̀ okùn bá ti react. kódà ìpè ọlọ́run ní ìdánsẹ́ ọlọ́run àti ìpè ànábì ní ẹni tí ò jíṣẹ́ dópin nọ́ọ̀tì náà ló wá pọ̀ sí jù nígbà táwọn èèyàn ń ronú sí àwọn suspect suspect suspect àwọn tó pa jáfà sheikh jáfà lọ́yìn mọ̀tò lọ́ọ̀ jáfà adam àjọparí sàwọn senior nìyí wọ́n ronú ẹ̀kan rú àwọn èèyàn tá à ń sọ yìí torí ń bẹnu àwọn tí wà tí yágbó yájú wà tí ẹ̀ ń bá sísìn fún wọn ní challenge wípé ẹ̀rí ni kẹ́ ẹ fi káńtà mi tí ó bá jẹ́ pé irọ́ ni mo bá pa ẹ̀ sí lójú ọ̀nà tó ṣe déédéé pẹ̀lú tànàbí sallallahu ta'ala sallam wọ́n wá kú ẹ̀ sọ́dọ̀ àwọn olóṣèlú wọ́n sì wá sọ́dọ̀ àwọn èèyàn yẹn ó jẹ́ suspect sòkè wá ní ó ń bẹ mẹ́rin tó gbára ta fẹ́ sìn tí ò ṣe sùjú rẹ̀ ọ̀kan rí fọlọ́ ìmọ̀ kan fi wọlé rẹpẹtẹ náà yìí àwùjọ là ń sọ̀rọ̀ rẹ̀ báwo ló fẹ́ káwùjọ ìsìlámù wí wọ́n á mọ̀ àpèjú àwọn àwùjọ kan wá ìsọ̀rọ̀ lùtẹ́rà. E yìí tó lè hàn sí wa níjọ́hun àti tó ń fẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí báwọn àwùjọ kan ṣe rí báwọn tí ń bẹ láwùjọ yẹn bí wọ́n ṣe bí wọ́n ti ṣe yí pọ̀ mọ́ ohun tí wọ́n máa ń hù níwà bí wọ́n ṣe máa ń ṣòwò bí wọ́n ṣe máa ń jà tẹ bá gbọ́ sábà bí ogun míì ẹ sọ pé rọ́ ni ẹ tún sọ̀rọ̀ míì tẹ sí tó fà sábàbùn táàfin tí gbogbo yín là á ká ègbó pé ò lè gbà wọlé láyé yóò sì lídì sí ogun twenty thirty years nínú ẹ̀ wọ́n bú bàbá ẹnìkan nínú ẹ̀ ọmọ Yorùbá àtọmọ Yíbò mo fi ṣàpèjúwe ni o nínú ìran lọ́bọ́wá sàn pé kọ̀bílà ti di méjì tíráìbù ti di méjì wọ́n wá lè mọ́jú àwọn ọmọ tí wọ́n jókòó sí ẹ̀wọ̀n sáńsẹ̀ níwájú wa yìí lọ ẹnìkan wá sáìdì ọmọ ti ìrántí ẹ̀ ìkejì náà sáìdì ọmọ ogun wà bẹ̀rẹ̀ wọ́n lè wà lórí ẹ̀ púpọ̀ sí yẹ torí pé ìran wọn mọ̀ débógun yẹn mo sọ̀rọ̀ kan ní kútúbà lánàá wọ́n ní èsù ní ká mọ́ èsù ní ká lé lọ jìnnà o ọ̀rọ̀ táwọn èèyàn máa ń sọ wọ́n á sì fọ́ lẹ́rán àwọn sì mọ̀ yín mú sí wọn pé ẹ̀sìn tara yín èyí èèyàn pé mùsùlùmí ti wọ kìrìsìtẹ́nì ilẹ̀ yorùbá ogun ẹ̀sìn ìlú tẹ́lẹ̀ ńlẹ̀ èsù ni ẹ sọ fún pé kò sáàyè wàláhì làbí èsù lásọ fún pé kò sáàyè ẹlòmíràn mọ̀ pé bọ́lá ti wá rí èèyàn tó bá ti ilẹ̀ pọ̀ mẹ́sù òun náà ni ó dálẹ̀ òun náà lẹ́sọ̀ fún pé kò sáàyè because èsù ló ràn òun náà kí lẹ mọ̀ kí lẹ mọ̀ dí tọ́ba lọ ṣẹlẹ̀ tí Yusufu bá pa Fẹ́mi tó sì máa mà pa àwọn èèyàn rí kóun ló fàdáyọ tó bẹ́ orí ẹ̀ tó bẹ́ orí Fẹ́mi àwọn fámìlì Fẹ́mi rùn àwọn àwọn sọ pé àmúwọ̀ Ọlọ́run àbí àbí david ló ṣe bẹ́ẹ̀ tó pàbọ̀ ọ́nù àpèjúwe kan ni àbí wọ́n pa ìyá ẹnìkan òun náà sì mú pé ìwọ pa ìyá tèmi ní ìmọ̀ sọ pé àṣà ìtorí ilẹ̀ yorùbá ta wà ìbá ìbá ìbá dìlì pẹ̀lú ẹ̀ o bí ẹ bá ṣe pé ilẹ̀ yorùbá ta wà àbọ́mọ bíbí inú rẹ̀ bóyá ó sẹ̀ látọ̀dọ̀ mùsùlùmí kan sẹ́ni tí èsì mùsùlùmí àbọ̀ ẹni tí èsì mùsùlùmí kan sọ́dọ̀ ẹni tó jẹ́ mùsùlùmí. lójú ẹni ṣàpèjúwe àwọn ibi tí wọ́n ń ja ogun lọ́wọ́ nílẹ̀ Yorùbá báyìí bí i both Muslim and Christian tán para wọn ẹ lè rúrù kan kọ́mọ̀ sí Muslim àti Christian bẹ́ẹ̀ nínú àwọn ìlú tí ń para lọ́wọ́ nílẹ̀ Yorùbá báyìí ẹ ẹ tẹ́tẹ́ lẹ́yìn ṣàpèjúwe mọ́ọ̀sì ń para wọn náà dáná sọ́ra wọn míǹsì tí wọ́n bá sì rí náà fi ń para wọn ó lè jẹ́ ìbọn ó lè jáda ó lè jẹ́ dídú ó lè jẹ́ dídáná fún sáà sì fojú ara wa rí ilẹ̀ Yorùbá yìí mo ní ìtàn sì ń para wọn sí òwò tẹ́sí o òwò tẹ́sí o àti ká lọ sọ gbé jẹ́ mọ́wọ́ àwùjọ ló bàjẹ́ débẹ̀ ní òsì sí pé kẹ́ẹ̀dọ̀ kọ́ mọ̀ dàn láàmú mọ́ ẹ̀rí ọ̀kẹ́ kọ́ mọ̀ dàn láàmú ní òjò sí mọ́. sábà wá wo kátó wá bọ́ sínú àwùjọ bó lè ti já àwùjọ ìsìnkú bó lè tẹ̀kọ́ rí sábà wá wo àwùjọ ní gbogbo àwọn nǹkan mo kà á lẹ̀ èèyàn wá fẹ́ jẹ́ àwùjọ kan àti sọ̀rọ̀ àwùjọ ìsìn o sẹ́ẹ̀tún náà òjò tó rí wùlù náà èyàn ò bì kan tó pé òun àgbẹ̀ ẹ̀kọ́ ni ta ibi báyìí àwọn oníwọ̀n ìgbàlejò mẹ́ ẹ̀tẹ̀ ìgbàgbé ibẹ̀ yẹn ilẹ̀ fẹ́ wá lọ́bẹ̀ wọ́n ti sọ pé wọ́n ìgbàlejò wọ́n tún wò pé bọ́lá fẹ́ lọ ẹja lọ sí kìíní ibẹ̀ yẹn hmm. wọ́n tún pàlẹ́ ibù bẹ̀ náà èyí ó padà wá wò pé ẹja lọ kìíní tí wọ́n tún sẹ́pẹ́rẹ́ ọ̀kan náà ni ó mú nínú gbogbo àwùjọ àti máa ṣe ń ṣe ń bẹ̀ tó burú àti tó dà yìí ibì kan náà ni ó mú kò lè múnú gbó. wọ́n á fẹ́ sọ fún mi pé fàínà àdínà ìsìlámì kàfánà múnà tàlẹ́bà àti wàtàhárí àǹhádà àfà alẹ́bí àkómọ àrí ìnìdọ́ọ̀mù kọ́ọ̀lì wàlẹ̀ omi sámà òkúta wà mo là bá gbé mo là bá lọ Italy ni àbí Germany àbí Kuwait àbí Maiduguri àbí Sokoto tí ẹ bá gbọ́ pé Islam ni wọ́n fi ń sayé nìkan ẹ ní ìdí báàtò mi nù ẹ ní ìdí ìwádìí mi nù ẹ ti rí ibi tí ọkàn balẹ̀ tí yóò ti gbé tó ti jẹ́ pé Islam tó lẹ́rìí látọ̀dọ̀ ọlọ́run tó sì lọ́dọ̀ anábìwá muhammad sallallahu ta'ala alayhi wa sallam ṣé mo sọ eléyìí torí pé mo jẹ́ mùsùlùmí ni àti torí pé mo ń ṣe wáàtí gẹ́gẹ́ bí ẹlẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn islam rárá ẹ̀rí ló bá dé tó tá a bá wá ń kó ẹ̀rí jọ tá à ń dalẹ̀ tí ò wọnú ọkàn wa débi pé káàrí lò ó pe a ka ń sọ bó ti yẹ káwùjọ ẹ tí ó rí ni a lè mọ́sí láwùjọ yẹn tá a ti kó láyé náà tóbi là eléyìí kọ́ la gbàlérò níta gbàlérò ni nígbà táwùjọ bàjẹ́ tán láwùjọ bí tá a wà yìí mo ní fi sọ̀rọ̀. ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní region region wọ́n ń sọ̀rọ̀ restructuring àbí bẹ́ẹ̀ kọ́ gbogbo restructuring tí a ń sọ yẹn wọn kì í ṣètò Islam ètò bí wọ́n ti gbáyé báyé òfin rọrùn ni wọ́n ń sọ mùsùlùmí sì fọwọ́ lẹ́rán àfọwọ́ restructuring torí restructuring tí wọ́n ń sọ yẹn tí wọ́n bá mú kan lò nínú gbogbo ẹ̀ kò sí kankan tó ní nǹkan ṣe pẹ̀lú Islam bí ẹ̀sẹ̀ táwọn ọmọ èèyàn dúró lórí pé eléyìí ló pè wá láti ló ń jẹjẹ láti gbáyé gbádùn kò sí kankan náà ẹ̀ tó dì sáyìn bó láti mọ lọ́hùn sáma sọ pé ń jẹyàn máa yé àfàmọ́ kó mọ̀ pé mùsùlùmí ni wọ́n jẹ máa yé láwùjọ bí táwa yìí wọ́n ń sọ̀rọ̀ restructuring táyọ̀ fi tòrò àlùkámù bá bàjẹ́ mùsùlùmí sì fọwọ́ lẹ́rán ìsọ́kùnbọ̀nà fẹ́ gbé ìsọ́sọ́rin ayé gbà tó pé mùsùlùmí tó fẹ́ sí lọ́hùn kí wọ́n ti àánú ọlọ́run nílò gbé dàbí àná àfi kó jẹ́ pàwọ́ àìláàrí sọ́kùtọ̀ bọ́wọ́ làwùjọ ti lè rí dáàbùmọ́ láwùjọ ẹ̀sìn Islam mo rántí yátíkù kan sẹ́nìkan kọ mo wà lábújá wọ́n wá rán délégéètì kan lọ sí Ìbàdàn ní skul tí mo ti ń pìkì táwọn bá ti wá lọ fún workshop wọ́n wàá ṣe kínní yẹn padà fún wa ní skul náwọn tí wọ́n rán lọ yẹn atiku kan nínú àwọn tí wọ́n lọ sí Ìbàdàn lọ́dọ̀ yẹn kódà ẹni tó kọ nǹkan kan ní eh, eh, ìrántí orúkọ wọn ìzáwò lọ́ọ̀ wa mú àwọn eh, pépà yẹn wá láti wọ́n á fi ṣe workshop míì ní within the school ní tí wọ́n kọ lórí ẹ̀ nígbà náà tí wọ́n kọ̀rọ̀ lé lórí what make an Islamic school to be Islamic tọ́kìtì bàbá nìyẹn ẹgbọ́n mi yé ó láwọn èèyàn ń dá Islamic school kalẹ̀ but ṣé islam bẹ́ẹ̀ kí láàárín bẹ́ẹ̀ tágbọ̀n pé islamic school ni bàbá yẹn ti ṣe analysis mo gbádùn ẹ̀ púpọ̀ ẹ má jẹ́ kí n sẹ́yìn nínú nǹkan tí mo mú nínú ìdánilẹ́kọ̀ọ́ yẹn tó ti pé mi ò sí ń wọ́n á jábọ̀ ẹ̀ mi ibẹ̀ ni mo ti mú bàbá ní are you not tired of A for apple B for ball tó jẹ́ pọ́nà míì wà tó lè gbà lo àǹfààní yẹn fọ́mọ rẹ tó fi máa sùn máa lọ a for Allah b for Allah c for Allah wọ́n sì mú wá ní oúnjẹ àsùnà olùsùnà tó bíze almighty beneficent creator wọ́n sọ fi d wọ́n sọ fi c wọ́n sì sọ dé z mo sì lò fún ọmọ fún mi. wípé àṣẹ bá ní kàn mọ eléyìí wọn jẹ́ kàn tara eléyìí náà mọ lọ́hùn èmi kò ti káyé tó ń zẹ̀ ẹ̀dì ni ẹ àtàjẹ̀ mọ́ kọ́ lọ́hùn kó ti bẹ̀rẹ̀ náà mo bá nígbà kan mo tún àwọn tíṣà kan bẹ́ẹ̀ sùn mi tán jẹ́ christian àwọn ọmọ yẹn tún jẹ́ ọmọ akẹ́kọ̀ọ́ ní lautech àwọn ni wọ́n hándù a for Allah Allah is almighty b for Allah Allah is beneficent c for Allah is creator àwọn ọmọ yẹn sì ń kọ́ ọmọ mùsùlùmí tóbi dé zẹ́ẹ̀ wọn gbà sílámù lọ́dọ̀ mi o ẹ̀wù táìsì ẹ̀wù tọ́pẹ̀tì ìlú àbáyàn tó fún wọn fún wọn fún ìyẹn ni wọ́n fẹ́ lò fún àwùjọ what make an environment to be Islamic environment ṣé ó ti tó akásọ pé mùsùlùmí pọ̀ ń bẹ́ẹ̀ ọ̀la ẹ̀sán ni mùsùlùmí pọ̀ ń bẹ ìyẹn wá ní kíni tí wọ́n ń lo islam tí wọ́n rí islam ṣe ń ló bí kíni àwọn àmúyẹ táàrí táàbì mọ̀ pé àwùjọ ẹlẹ́sìn ni àwọn èèyàn máa ń fi òfẹ́ dárúkọ ìlú àwọn èèyàn máa ń sọ̀rọ̀ lù mí lọ́pọ̀lọpọ̀ àwọn ìlú ilẹ̀ Yorùbá yìí wọ́n ní àṣẹ ah, mùsùlùmí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ẹ̀yìn lẹ́sẹ̀ máa sọ pé àmùsùnmí bẹ́ẹ̀ àkódà wọn pọ̀ àwọn òṣùwọ́ torí pé ńgbà táwa wọ ọbẹ̀ kíní làwa rí atúnrí kíní atúnrí kíní òǹrí pa ìsìlámù bẹ́ẹ̀ àwọn ò mọ̀ pé mùsùlùmí pọ̀ ńbẹ̀ tí ẹnu ló yẹ ká fi máa sọ pé mùsùlùmí bẹ́ẹ̀ ó yẹ ká rí àwọn kárí sèsì èyí tó ga jù nù sèsì ni báwọn kọ́wọ́ làwọn èèyàn tí wọ́n jẹ́ ní ọlọ́run fi ń gbé ayé bẹ̀. kí ni form of restructuring àwọn tó ń jẹ́ mùsùlùmí ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀. sọ́dọ̀ pé táwọn èèyàn bá ti wọ àwùjọ yẹn tí wọ́n bá ti rí mùsùlùmí ọkàn wọn balẹ̀ wọn tó wá tẹ̀lé ń sọ pé àsàlámù àlékún tí wọ́n bá sálámù sẹ́yìn sọ pé wà àlékún sàlámù ọkàn wọn balẹ̀ nítorí pé nígbà tó sọ pé àsàlámù àlékún bóyá ọ̀rọ̀ kọ́kọ́ sọ nítorí sọ fún mi ni pé nígbà tí nǹkan mọ̀ orí tẹ́lẹ̀ pé fọkàn balẹ̀ kò séwu kò yẹ kí n tún gbéwu pàdé mẹ́yàn nù tèmi náà sọ pé wà àlékún mùsàlámù rahmatulahi wa barakatuh pé gbogbo fọ́ọ̀mù ọ̀f dealing tó lè fa kéèyàn padà káwọ́ mọ́ rí lè bá lọ́dọ̀ mi inú ó fà tó ń sọ gbólóhùn yẹn. iná lọ̀rọ̀ tí ó kọ́kọ́ lọ táàbì mọ̀ pé kò sí ìsìlámù láwùjọ and that is why tẹ́sìn fi sọ pé ọ̀rọ̀ yẹn ò lọ tó bá ti lọ ẹ ti ń òdì o wọn níbi lòkè mọ́ bótù kẹsẹ̀ra yín tó tí ẹ wá fi àsàlámù àlékún lẹ̀ níbi tó ti dọ́ràn yàn tó wá kú ẹkú kalẹ̀ ẹ̀lẹ́bẹ̀ wọn níbi sọ́lá tẹ̀lé lòkè mọ́ wọ́n tún láàrín sọ bẹ́ẹ̀ sallallahu ta'ala alaihi wasallam wa khayruhuma alladhi yabda'u bis-salam tí ò bá ti lọ́yọ́ kẹta lọ olóore náà méjèèjì ló tó kọ́kọ́ sọ pé àsàlámù àlékún tó wọ́n jẹ́ káwọn méjèèjì náà bá gbà táwọn ń sọ bẹ́ẹ̀ mọ́ wọn ní gbèsò láti wọn lòkè mọ́ tí wọ́n bá tún lo another thirty years láyé pàápàá jùlọ omi tó ti dọ̀ràn yàn fún wọn láti sálámà. ìlú bí wípé nínú àlàmọ́tò sáà kéékèèké òun ni tẹ̀sílímù lè kọ́ sọ ẹni tí ẹ bá mọ̀ nìkan lè sálámà sí i nínú àpẹẹrẹ fáyé nǹkan lọ ní ìṣẹ́ ọlọ́run sọ bẹ́ẹ̀ sọlọ́lọ́wọ́ tó àrẹ sọ́là ẹni tí ẹ wá mọ̀ ń gan ẹ máa wá wò pé òun ló yẹ kó sálámù òun ó mọ òrò bẹ́ẹ̀ lẹ́ẹ̀bà tún kọjá láàrin ara yín lẹ́ẹ̀bà tún ní sálámù síra yín. Islam ti tán láwùjọ yẹn nù ó kàn kú tírétìsì ẹ̀. tó sì àti sábà níbi tí ti gbé sọlá àtùlò òkè mọ́ wa mẹ́. ibẹ̀ àwọn máa sọ̀rọ̀ ìfúnná sọlá àtùgbọ́n ò lọ sánmà mọ́ àwọn máa sọ̀rọ̀ báwo láti náwó máa sọ̀rọ̀ máa sọ̀rọ̀ ọmọ máa sọ̀rọ̀ hajj àwọn máa sọ̀rọ̀ ọmọra máa sọ̀rọ̀ ti restructuring ó bẹ̀rẹ̀ láti orí individual kódà torí níbi ọ̀rọ̀ yìí tí a bá ń sọ pé báwùjọ Islam báwùjọ sì rí tá a mọ̀ pé àwùjọ ẹlẹ́sìn Islam yìí mùsùlùmí ló ń gbé bí kò yọ ẹnìkan lẹ̀ ìfẹ́ sẹ́nìkan yóò ṣe sẹ́nìkejì ó ṣe sẹ́nì individually tí ó wà padà rárá wọn kò yọlẹ̀ kò tún á yọ irinṣẹ́ tí àjọ ti papọ̀ kò yọlẹ̀ àfi tá a bá gbọ́rọ̀ ìsìlámù yìí níbo ló ti bẹ̀rẹ̀ gan àwùjọ ẹ̀sìn ni wọ́n á sọ díẹ̀ ńbẹ̀ ó ní al-aqidatu al-islamiyyatu as-sahiha mo ti máa wọn àkàwé wá báwọn èèyàn ti dìsáìn bá ti fẹ́ máa gbáwùjọ bí wọ́n sì máa fẹ́ra àwọn wà ń bẹ̀ bí wọ́n sì máa ṣòwò ó wà ń bẹ̀ bí wọ́n sì máa kẹ́kọ̀ọ́ ó wà ń bẹ̀ láwọn àgbò táwọn èèyàn ti sáyìn ìtìmọ́ oríṣiríṣi wa nínú òwò ẹwà àwùjọ ojúdúdú kánàbí tó dé sọlọ́lọ́wọ́ tààrọ̀ sọ́là béèwùn bẹ́ẹ̀ à ń kanu fíràdò ní àwátà islamic studies the types of trading irú òwò báyìí irú òwò báyìí irú òwò báyìí irú òwò báyìí àwọn kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ dò ní tí mùsùlùmí ò gbọ́dọ̀ yàbí tí ò gbọ́dọ̀ yàbí ẹ̀mí. Eh, eh, eh, bẹ́ẹ̀ ò sàtọ̀t bẹ́ẹ̀ ò lè gádàl bẹ́ẹ̀ ò lè àlùmùzábánà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. irú owó báyìí ó sì ń bẹ́ẹ̀ nù kótóbẹ̀lì fake up to today wọ́n máa ń sówó báyìí wọ́n máa ń sówó báyìí wọ́n máa ń sówó báyìí nínú ẹ̀ ni kí wọ́n ta ìtú mébè sars mọ bí ìtú ṣe mọ ní sáyẹ̀nsì nínú ebè bẹ́ẹ̀ nínú ẹ̀ wọ́n máa ta ẹ̀gẹ́ mọ́lẹ̀ nínú ebè láì kí wọ̀ ẹ̀gẹ́ jáde Islam discuss gbogbo ẹ̀ béèwìn hasod wọ́n ti kó màtíríàsì kalẹ̀ òkúta kékeré kan lẹ́ẹ̀mú lẹ́jù síbi tí màtíríàsì wà aṣọ wọn kó kalẹ̀ yẹn aṣọ tí kìíní yẹn bá bọ́ sórí ẹ̀ ńlọ́ra ó sì jọ̀ràn yẹn àbí nǹkan míì tí ìsàtọ̀ ó lè jẹ́ bàtà gbogbo ìyíngbà tí islam dé sáwùjọ sanri sọ́kùtù àwùjọ even anẹ́tọ̀lọ́ àtọ́là nígbà tí islam dé tó tún dé Madina ẹ lọ ka náà ṣe market torí pé àwọn fàá dé ńgbà tó ti pé àwọn gbà àwọn àwọn àfọ́rùgbà àwọn alálejò tí wọ́n rí i pé àmọ̀ ti di bọ́dì nítorí àwọn èèyàn yìí fọ́rùn wọn wọ́n ní ìdùnnú náà làtò àmọ́ we are business men ẹ̀fọ́ jàkàn wá you can trade ìgbà yẹn lọ́pọ̀lọpọ̀ tó àbá àtúntò olówó tó ikú olówó ni wọ́n mọ́ kàánà tẹ́lẹ̀ ètò wọn rí bẹ́ẹ̀ bá wo mọ́tò ìlú sọ́kùtọ̀ náà ló fi wo nǹkan mò ń sọ yìí market ẹ wì pé ah, ẹ gbà tó ti tóbi lọ́nà ọ̀la wa àwọn yẹn ò sọ pé ah, ẹ wá o ẹ mọ̀ kó bá wa o báwa ti ṣe é nù tá a fi jèrè o nígbàtí ẹni ká máa ṣe mọ́ báwọn níbi tí wọ́n ti di ọmọ fifty sixty seventy years lé lórí látìgbà náà ti wà láwùjọ ni ẹ̀sìn wá restructure pé ẹ má tàjà báwọn mọ́ ọlọ́run ò fẹ́ ẹ má tàjà báwọn mọ́ láìsẹ̀ ọ̀kan kìí ṣe méjì kìí ṣe mẹ́ta kìí ṣe mẹ́rin kìí ṣe márùn bẹ́ẹ̀ sì máa tà fẹ́ẹ́ fi rí ọ̀nà ọlọ́run wọ́n wá bẹ̀rẹ̀ bí ti máa tà tí fi rí ọ̀nà ọlọ́run kìí ṣe ọ ó ní bọ́ọ̀tì máa fẹ́ra wọn àwọn kan bẹ láwùjọ wa tá à ń sọ̀rọ̀ yìí náà dòní yìí náà ó ní bọ́ọ̀tì máa fẹ́ra wọn pẹ̀lú ìjàkadì eléyìí ti àpòròtì obìnrin eléyìí náà àpòròtì obìnrin tọ̀hún náà àpòròtì obìnrin ìjàkadì wọ́n fi dá mi ní tó jọ kọ́ àbọ́pàá dòní yìí láwọn àwùjọ kan nítòsí wa mí náà láìsílẹ̀ lárúbáwá nínú ọ̀nà tó máa ń gbà fẹ́ra wọn nínú ẹ̀ ni kí wọ́n pín aṣọ agbádá àti bàtà àti owó kí wọ́n tún pín ìyàwó fẹ́ lómi nábì máa ń kó obìnrin lájẹmógún ìsìláàmù tún ní nígbà tí wọ́n fẹ́ àwùjọ ìsìláàmù la fẹ́ fọ́ọ̀mù ọlọ́run fún sẹ́yìn náà o gbogbo tó ọlọ́run ò fẹ́ wọ́n àbá ẹ̀dùn pẹ̀lú ẹ̀ torí ìsìláàmù ò gba nǹkan lọ́run láì mọ́ ńlá àwùjọ yẹn fi jẹ́ àwùjọ àlùmọ̀jìtánù àlìsìlámì àwùjọ tá a lè fi tìsí pé áà ah, ah, mùsùlùmí ló ń gbé bí ẹ wà wá lónìí mò ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan mò ń sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan àwọn tá ń wá oúnjẹ tí wọ́n jẹ kò sí bí àti lè rọrọ̀ tó ẹ̀lẹ́ máa wò pé in fact ààrẹ kan tó bọ́ọ̀lẹ̀ kó tó di pé Buhari débẹ̀ mo tún gbọ́kọ́ náà náà fẹ́ jàre sẹ́yìn náà gbọ́ ẹ mọ̀ wá wò pé ń jè ló kí ló yẹ kó tún kó tí ò kó kí ló yẹ kó tún rọ́mì tí ò tí rọ́mì ẹnìkan ní as a medical doctor bọ́kàrẹ́rìn ló ròyìn kan if I become a president I will make medical service free of charge wọ́n ní ọ̀ka àbọ̀ ńgbà tó ọ̀sẹ̀ tọdún mẹ́jọ wẹ́dà ni ó ń gbà yẹn ọ ìpè mẹ́díkù dọ́kítọ̀ ń gbà yẹn wẹ́dà ni ó jọ pé ní ìsìn ẹ̀sẹ̀ ń bọ̀ yìí lọ́wọ́ sì wá ma pé ọ̀sẹ̀ àrùn sọ báwọn èèyàn ti máa sọ sọ gbogbo ẹ̀dá sáà rẹ̀ kókó àwa la ní láti instruction ní gbogbo instruction ìtàn pariwo yẹn lọ ààrẹ kan sọ̀kalẹ̀ mínísítà kan sọ̀kalẹ̀ ó tún sọ pé òun fẹ́ jẹ kinní kan ẹ máa wò pé àkíní ah, bá ká ànábì ti ẹ ti mọ̀ pé kò lè tó títí láti dẹ̀pẹ̀ bú ẹnu ẹ̀ tẹ́mi ẹ̀ bá bọ́ àkọ́ńtò àwa prophet sallallahu alaihi wasallam òun gan tún rí rẹ̀ bí olùsìjú ẹlòmíì lọ àwa la níbi ká wá wo ìtì máa ń ba nínú jẹ́ jù láyé ni wípé wá àti wá pọ̀ ju action lọ tẹ bá ti wà àwọn míì tí èsè mùsùlùmí gbogbo omi ńlá lọ́pọ̀lọpọ̀ èsè ìran kan nínú non gbogbo ìran non-muslim action ni wọ́n pọ̀ jù lọ ni wọ́n pọ̀ jù ọ̀rọ̀ lọ. kí ló ti wá mo ń kan níjọ́ ní kò sáwò kan kò sáfìrí kan níbi ọ̀rọ̀ ẹ̀sìn Islam tá a bá fẹ́ dá wà bá téèyàn bá ti sọ ẹni tó bá fẹ́ gbó sọ̀rọ̀ òun ló ní problem wọ́n bá ọ̀rọ̀ ẹ̀sìn débi wípé wọ́n fẹ́ fi ẹ̀sìn dá ogun lẹ̀ wọ́n sì gbé ọ̀rọ̀ ẹ̀sìn wọ́n gbé òṣèlú kárí wọ́n fẹ́ sì sí lábẹ́ àfàìmọ̀ tó wọ́n jẹ sáwọn ọmọ ni nígbàtẹ́ bá ti sọ pé ẹ̀sìn ló kù táwọn àbí ṣe nǹkan we have the population because àwọn tẹ́ ẹ fẹ́ lò àwọn tí Islam ò yé ìtàn bí sínú Islam náà lẹ́ẹ̀padà lò tọ́lọ̀ ń bá lè lò yín sábà bí tó fi lọ yé wọn tó jẹ́ kí wọ́n sọ pé àtó bá ti ajẹ́ báwọn àánú ò bá yín lọ mọ́ ẹ̀yin náà mùsùlùmí ẹ̀ débi kan mọ́nu o because you don't have that population ẹ̀ débi kódà ọba àlú ẹ̀ jẹ́ mọ́ ipò òṣèlú kan ẹ̀ jẹ́ mọ́ ó yẹ kí wọ́n mọ̀ àwọn la níyàwó mẹ́ta mẹ́rin ta náà mọ́ fifty twenty yẹn nìkan ṣé jínù níwà rọ́pò ẹ̀ fún wọn ni ṣé jínù àlùjànnú níwà rọ́pò ẹ̀ fún wọn ló fi dìbí tiwa ṣebí nítorí pé wọ́n bí àwọn èèyàn kan sínú Islam wọn mọ̀ sí jẹ́ Islam làwọn èèyàn fi rí wọn lò tóbi pé ẹgbowó ẹ̀ náà ẹ̀ mọ̀ wọ́n sábà ti gbowó fún wọn àti wọ́n lè gbowó fèrè kí wọ́n á gbòdì fẹ́ẹ́ nìkan tó bá yẹ gbọ́ mùsùlùmí débẹ̀ ńkọ́ ẹni tí èsè mùsùlùmí ò lọ bìkan mọ́nù fẹ́ wàláhì wọ́n ti wá ń bá bọ̀ pé wíwà tí ò bá ran mùsùlùmí mọ́ àwọn náà ń padà la mùsùlùmí lójú bí a ti dáadáa tọ́lọ́ fẹ́ gbà yọnu súpà kánsílọ̀ dókè débi ààrẹ wọn ò jẹ kankan mọ́nu. ẹ̀gbọ́n mi tó bá ti di pé ó yé muslim hundred percent wípé mùsùlùmí làwọn bá lọ ẹnì àbíyàn bá sáré fẹ́yàwó kò lè sáré bímọ. àìwá jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí wọ́n fẹ́ lo ayé bíi mùsùlùmí olóbi tọ́pìkì tá à ń sọ̀rọ̀ yìí bó láti restructure àwùjọ tí ó jẹ́ tẹ̀sí bó láì ṣe islamize mùsùlùmí àwùjọ mùsùlùmí báwo sì máa láyé kò sí apọ́lọ́jì kankan fún yẹn gbogbo ayé la ní mú ti pa pé ẹ gbọ́dọ̀ sí Islam ibi tá a ti lọ ayàlá ìkàrọ àti díìnì nìyẹn kìí ṣe fún mùsùlùmí tó sọ pé ashhadu an la ilaha illallah wa anna muhammadan rasulullah òun ti ẹ̀ ó yẹ káfíń sákèésì pé tó bá jẹ́ bẹ́ẹ̀ àwùjọ tí wọ́n gbé gbọ́dọ̀ jẹ́ tẹ̀sìn ọlọ́run àti bó ṣe sọ̀rọ̀ àti bó ṣe hùwà ń bẹ̀ ìtanijí ni wọ́n àtàǹtẹ̀ ọwà jẹ́ bá a ṣe restructure pẹ̀lú àwa action ní wàá sàǹfààní fáwọn èèyàn púpọ̀ jù bad hand láti bẹ̀rẹ̀ pẹ̀lú kíni alẹ́ àkídàtú alìsìlámíyàtú asọ̀hìhà táà bá bẹ̀rẹ̀ bẹ̀yẹn àti sí àti gbégbági. torí pé yẹn lọ́lọ́run kọ́kọ́ bèrè lọ́wọ́ gbogbo ọmọ èèyàn tẹ́lẹ̀ gbogbo ẹ̀dá tó dá ọmọ kọlọ́kùtù lè jìnnà wọ́n lè ìǹsà ìlà lìyà àbúrú ìǹs ìran jínù ìran ìǹs alif àti láàmù ọmọ lè ìǹs alif ìran gbogbo èèyàn wàl jìn alif bí jìn ìran gbogbo àlùjànnú ìlàlì àbùdù àfi kí wọ́n wá sìn mí ni mo dá wọn fún ṣùgbọ́n ọ̀rọ̀ tá à ń sọ lọ́wọ́ yìí kò wá kó gbogbo èèyàn pọ̀ mọ́ ju ẹni tó ti sọ pé ashhadu la ilaha illallah àwùjọ tá a gbé nǹkan kan tó kọ́kọ́ so wá pọ̀ tá a ti mọ̀ pé ó ń bẹ ń bẹ àbí kò sí ń bẹ wàláhì oní àlàkídàtú ìsìlámíyà sí àsọ̀kìhà bọ́lọ́hún gangan ṣe dìsáìn tẹ̀pẹ́lábá mọ́tọ̀ yẹn bọ́lọ́hún gangan ṣe dìsáìn bá ṣe gbé àwùjọ oníjẹ́ làkírá tó ìsìlámì ẹ̀sìn pàdé ẹni tí ò bá sí ń bẹ̀ àwọn náà ti mọ̀ pé kò sí ń bẹ̀ torí ibi tí ń hùwà ibi tí ń gbáyé kò lè papọ̀ dìtíìfù wa kò lè fi irun mọ̀ dìtíìfù wa kò lè fi àbáyà dìtíìfù wa kọ́dọ̀ obìnrin wọn ò lè fi jàlbáàbù sí fún wa tí ò bá ti sí pilẹ̀ yẹn ń bẹ̀ ẹ̀ẹ́dẹ̀ lè ní nǹkan mí tẹ́ẹ̀bì tẹ̀pilẹ̀ ju ilé tọ́lọ̀ tẹ̀pilẹ̀ yẹn náà lọ ìbádàtúlọ̀ pẹ̀lú àdìsọ́kàn tọ́lọ̀ fẹ́ ká àdìsọ́kàn nípa òun táwa abẹ́ sọ̀rọ̀ òkú abẹ́ sọ̀rọ̀ ọmọ òrukàn abẹ́ sọ̀rọ̀ ìjọba abẹ́ sọ̀rọ̀ ọba abẹ́ sọ̀rọ̀ ipò abẹ́ sọ̀rọ̀ apàṣẹ láwùjọ ẹ̀sìn Islam àfẹ́ sọ̀rọ̀ aláìní láwùjọ tá à ń gbé ọ̀rọ̀ àwọn tó bìlọ́ǹgì sí ọ̀rọ̀ yẹn ló kọ́kọ́ kàn wá ju ti gbogbogbò lọ. ṣé ń gbọ́ mi? nígbà tá a bá àpèjúwe nísìn à ń ti tẹ̀síìrù sọ yìí à ń fọláwẹ̀ lóúnjẹ ní Ramadan ó jẹ́ ń kẹrin tí èsè mùsùlùmí nígbà tó bá sẹ́kù à ń sọ̀rọ̀ zakat islam sẹ́yìn ó yọ lọ́dọọdún kó lu dúkìá tó jọ́ràn yàn sẹ́yìn tí èsè mùsùlùmí náà ló gbé zakat fún àfihàn àlùmọ̀ aláfa sì lóru wọn ó sì kà wọn kakọ́ tó kà mọ́ aláfa àwọn táà ń sojú kòkòrò pé yóò tẹ̀sìn ọlọ́run ibi tó bá dín sáà rí dé yìí tó bá rà mí yóò tẹ̀sìn ọlọ́run ó kà wọn kan kó tó kàn ẹ sì lè mẹ́rin wọn láwùjọ bò mí tá a bá ti rí wọn láwùjọ bì kan a ó kó bẹ̀ ni. ọ̀fẹ́rì kọ̀ àdìsíbọ́kùn lọ́rùn ẹrú torí kó ti jẹ́ mùsùlùmí kó lè fúrì láti sin lọ́mù tọ́jọ́ ọmọlúwàbí gbà ní wàlúbà ọ̀rẹ́ mi ara ẹni sàn gbèsè èèyàn torí kó jẹ́ mùsùlùmí kó wá bẹ̀rẹ̀ ẹ̀sẹ̀ tuntun báyìí kó wọ́n mọ̀ lé kiri mọ́. torí náà ló fi jẹ́ pé àlàáfíà àdìọ́kàn ẹ̀ ìtọ́lọ́hún gbìn sí èèyàn lọ́kàn tó fẹ́ kó dì síbẹ̀ ẹlẹ́ni láyàtọ̀ rakò lé ìtakùn tí ò ní sí èméjì mọ́ láàrin òun àtọ́lọ́wọ́n bẹ lẹ́dàá rẹ̀ òun lọ́lọ́run fẹ́ kábi ṣe foundation láti build àwùjọ òun lọ́lọ́run fẹ́ kábi ṣe foundation. ويترتب على ذلك أن كل من يحمل هذه العقيدة ويدين بها ويلتزم بمقتضاها يكون أهلا للانتماء إلى هذا المجتمع الإسلامي ẹnta bábá àkíńdà yẹn lọ́dọ̀ ẹ̀ òun náà lè pè ní mẹ́mbà àwùjọ mùsùlùmí ẹ wòye táwùsàn àwọn èèyàn tọrọ yẹn ti kọ́kọ́ gbọ̀n kú nínú àwùjọ yìí mọ̀nì dáa àsòfíà bíi àníwá ìtòrókìá ẹni tó ní túwú sí lòun ní gbogbo ọ̀nà tó pín sí. Si tó sì dánìtọ́kàn kan tó yàtọ̀ sílẹ̀ tó dájú tí wọ́n ti kọ́ lẹ̀ àkídà ìsìlámíyà sọ̀híyà ó ti wọ́n dànù. tó ń sọ̀rọ̀ àwùjọ ẹ̀sìn Islam a máa sọ̀rọ̀ àwọn àwùjọ tí nọmba yìí kó sínú a sọ pé human being làwọn eléyìí náà ẹ jẹ́ ká a lè ṣe dáadáa sí wọn pé kárí sí dáadáa sí wọn a lè ṣe dáadáa sí wọn a lè ṣé ká gbógun tì wọ́n no nígbà tí wọn ò gbógun tì wá ẹ wo tí ọ̀rọ̀ tí wọ́n ẹ̀yìn fẹ́ǹsì ló wà ṣé ká fún wọn lọ́mọ fẹ́ no wọn sí náà tó lè fẹ́ ọmọ rùsùn òdodo. ṣé kájọ dòwò pọ̀ yẹ tí wọ́n bá tẹ̀lé protocol because àwọn onígbà rìbá àtẹ̀mí fún yàn. àwọn tí mò ń sọ yìí wọ́n wọ́n láwà ní wọ́n wọ́n rìsíbà ká tó wá sọ ní tí ò tẹ̀ ṣàhídà an la ilaha illallah ibi tí confusion ibi tí confusion ti tẹ̀lẹ̀ nìyẹn táwọn èèyàn mọ̀ pé àwọn èèyàn mọ̀ pé ah, àwa mùsùlùmí ah, àwa mùsùlùmí àwọn wo ni àwa táìmù yẹn tí a nà kéde àlùfáàníyà sọ̀híhà kó sínú ni àbáwọn tó wà ní ìtayà foundation foundation àwùjọ ìsìláàmù o àwọn èèyàn náà ti gbọdọ̀ gbọ́ àlàkéde àlùfáàníyà sọ̀híhà ń gbọdọ̀ o pẹ̀lú gbogbo mọ́jẹ̀mọ́ ẹ̀ gbogbo orígun ẹ̀ gbogbo tó kó gbogbo òfin sí gbogbo ìlànà ẹ̀ wọ́n yé and that is why ẹ máa kí ìsáwọn ti sábà rọ́bí ọlọ́wọ́ sáadà ní ní àwọn ayé àbí mẹ́wàá lọ́dọ̀ ànábì sọ̀rọ̀ lọ́wọ́ sáadà tí ó wa lẹ́yìn ìgbà tán ti gbọ́ ó ti kà fún nígbà tó sọ̀kalẹ̀ tán a ní tẹ̀síwájú fi mọ̀ dájú ọlọ́run lórí bọ́lá ti fẹ́ ká lò wọ́n sọ̀rọ̀ action níbẹ̀ yẹn ni àbí wọ́n ti gbọ́ wọ́n ti gbọ́ tíọ́rì náà a ní tẹ̀síwájú sáàtì gbọ́ yé pé kí lọ́lọ́run bá gbà lérò bẹ́ẹ̀ and that is what we are saying here tá à ń sọ lọ́wọ́ nù ló jẹ́ pé níbi parí ọ̀rọ̀ yẹn wọ́n wá ní fàdàrà lè ilmà wà lè àmàlà máa theory àti practical ìlàwà fọ́pọ̀ èmi kọ́ mọ̀ fọ̀rọ̀ yẹn kún o asáàrù náà látọ̀dọ̀ àwọn sàhábà ńlọ fi jẹ́ pé tíọ́ ìmọ̀ theory àti practical là kọ́kọ̀ ìdákan ìjẹ́ ìtàn tí mo ń pàkíyèsí náà ẹ̀yàn ọmọ ìyá mi lẹ́sìn náà ní ìtẹ̀síwájú kìí tò ní ìlànà tó ń wò pé tó yẹ kó já kọ̀kọ́ nìyẹn ọlọ́run ti mọ́ lórí pé tó já kọ̀kọ́ náà nìyẹn àwọn ẹlòmíì nínú àwùjọ míì tó ti ṣáájú rí tí wọ́n ti lọ ayé kọjá bíi Rome bíi àwọn France àtàwọn lárúbáwá kí Islam tó dé àwọn ìpìlẹ̀ kan táwọn náà ti mọ ìgbésí ayé wọn àtàwùjọ wọn lé lórí nínú ẹ̀ ìran wà ń bẹ tẹ́lẹ̀ ìjọ mi tí ó bá ti jọ wọn ó kó rẹ̀ débi pé wọ́n lè pa àtẹnitàn nínú rẹ̀ àwọn tó jọra wọn tẹ́ǹgbọ́ mi báyìí tí ó jẹ́ pé ìran kan náà ni wọ́n bí yorùbá àti yorùbá lápèjúwe nínú nǹkan tí wọ́n bẹ́ẹ̀sì àwùjọ wọn lé lórí bí wọ́n ṣe bí lágbájá kẹfún sí ìran méjì o bí wọ́n ṣe bí lágbájá yàtọ̀ sí wọ́n ṣe bí lágbájá wọ́n rẹ́kọ́mẹ́ndì fámìlì àwọn fámìlì kan pé à ah, fámìlì ah, olókìkí ni wọ́n àwọn tí ìbá sàmì léyìn àwọn fámìlì tó yẹ pẹ̀rẹ̀ tí wọ́n bá sera wọn gbọ́ wọ́n pò àwọn tí wọ́n rí pé wọ́n yẹ pẹ̀rẹ̀ yìí wọ́n pò wọ́n mọ́lẹ̀ ó ń bẹ́nu kẹta fi ń báyé àtòrí ti àwọn àbàjẹ́ mi tí wọ́n àtàtì mọ́ ni wọ́n ti máa lọ ayé kí lọ́wọ́ àtàrà ìdíde azulmu walbazi wa ìdáàrú karamatu nìsan wọ́n sọ pẹ́sì àwọn èèyàn àwọn kan wà ní gíga àwọn kan wà lẹ́nu ilẹ̀ àwọn kan jẹ́ alayé gbólóhùn táwọn yẹn máa sọ táwọn máa gbọ́ lẹ́nu wọn yẹn ó nípìnlẹ̀ o àwọn kan jẹ́ alayé wọ́n kàn fi ń dá sà ní ìsìn ẹ̀ka rò pásà lásán ni àwọn kan wà bẹ́ẹ̀ tí wọ́n ti ma àwùjọ wọn lórí bẹ́ẹ̀ pé alayé làwọn ẹ má rí wọn fi àwọn kan sì wà sẹ́ẹ̀ lè jẹ́ ń yà bí a bá ti fẹ́ kí islam tó dé àwọn lárúbáwá náà wà lórí bẹ́ẹ̀. palama já islam nígbà tí islam dé bihadal asasil jadid pẹ̀lú reformation èyí tó jẹ́ tọ́lọ́run àlìláhí libinai limusaman láti rìsọ́tù àwùjọ láti sọ di tẹ̀lẹ́sì islam pẹ̀lú àwọn ètò rẹ̀ ìyẹn di inqilaban ha'ilan fil hayatil bashariyya ìyẹn di tó gbàjọba gbogbo nǹkan tí wọ́n máa òjò lé lórí tẹ́lẹ̀ tí ò bá tọ́lọ́run mu ìsìláàmù gbàjọba gbogbo ẹ̀ ó da ọgbẹ́ wò débi pé àná sọlọ́lọ́ ọ̀tà sọ́là ó sọ̀rọ̀ pé tá a bá fẹ́ jọ lórí ó ní wàláwùtà àmọ̀rọ̀ àlékún eh, mé abudun habashi yòó kódà bó ṣe pé ẹrú kan láti Abacha Abacha yìí ṣiṣẹ́ ilẹ̀ lágbáwá ni ó bá jẹ́ àmì irú yìí ẹ gbọ́dọ̀ máa lò lórí nǹkan méjì la fẹ́ lò mẹ́yẹ a fẹ́ lo ẹ gbọ́dọ̀ máa lò lórí a sì fẹ́ máa ta lọ lórí yìí kó sáà fi ní kọ́lìtì a fẹ́ mọ tó tó wá. kí ni kọ́lìtì yẹn ibi tá a ti lábẹ́rẹ̀ ẹ ti gbàgbé al-aqidatu al-islamiyyatu asọ̀hìhà tẹ́nì ẹ bá ní tó sì jẹ́ abúdún habashi yóò ẹ̀rú abáṣà ó ti ní ó ti qualify sáré àríyànlò bálíbálà tí ò bá ń pè ní bálabàlá ó ń bẹ nínú ìpìlẹ̀ gan-an tá a sọ lọ́dọ̀ àwọn èèyàn ní òkè sọ́dọ̀ lọ́wọ́ bá a ti gbàgbọ́ orí àlà àkídà ìsìlámì ẹ̀sọ̀ níhà gan bálíbálà wà mẹ́ sáà máa nàka síra wa pé ṣé súnà náà sì lélẹ̀ báyìí sáà máa nàka àbùkù ẹ̀ síra wa sóòótọ́ sí ni àbóòtọ́ kọ́ láwọn àyè kan sáà máa nàka síra wa pé ẹ̀yin sì ń báyàn lójú jẹ́ ẹ̀ sì sọ pé súnà náà lélẹ̀ tí kò mọ̀ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ wàhálì máa nà àlìbálẹ̀bálà kátó wá tẹ̀ wá sọ pé a fẹ́ bọ́ sórí nǹkan mi. láàmú jẹ́ ká mọ̀ pé àsìkò yẹ ká bèèsì lílo ayé wa lórí kọ̀bílà àwùjọ wa lórí kọ̀bílà tribe àṣé islam jẹ́ ká mọ̀ pé kò yẹ ká bẹ́sẹ̀ lórí region ẹ̀nà bá ń pè ní àlè clean ẹ̀sùn kọ́ làwọn èèyàn ń pèpè fún nìsín kọ́dà olórí ààrẹ wọn india tó ti jẹ ààrẹ tó ti sọ̀kalẹ̀ rollins onáà sọ̀rọ̀ kan sínú advice nigeria ń jẹ́ òní pé nigeria ti go back to the regional something àti nǹkan kan bẹ́ẹ̀ ọ̀sẹ̀ báyìí báyìí ìjọba ṣe méjì yẹn ẹ̀rọ náà lọ ó sọ̀rọ̀ àwọn wẹ́ẹ̀sì kan dé àdáyé rú sáńdà orílẹ̀-èdè rú mẹ́dò ní tó pé wọ́n kàn láwọn ti jáàmù ẹ̀rẹ̀ ní òjúlẹ̀ ó ní ẹwà bẹ́ẹ̀ ṣe fi ọpọlọ lé wọn lọ wọn sọ yín lẹ ọ̀tọ̀ ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì ni pé kí padà sí eh, system of government ìyẹn náà yóò bá di wípé ẹ máa burú bẹ̀ nínú Islam yóò bá di wípé ọ̀dọ̀ wa ló yẹ kó wà náà àwọn kan pé ká má sàṣepọ̀ mọ́ o bọ̀dá àdùnmọ̀ pé àǹfààní bọ̀dọ̀ wa sọ̀rọ̀ kan ó ní àǹfààní tí wọ́n bá rí ilẹ̀ Yorùbá wọ́n rí kó mẹ́ wọ́n rí góòlù ń bẹ̀ sẹ́wọ̀n pé wọ́n wọ̀n fi tún àwùjọ wọn ṣe ìtàn bá rí ríjọ̀n kejì ìtàn bá tún rí ríjọ̀n kejì ẹ wo àjà òkúta yẹn kò sọ́gbọ́n bá àtẹnibọ́ sọ̀rọ̀ òṣèlú tá a bá ń sọ̀rọ̀ àwùjọ àgànní campaign lọ síbi táwọn campaign lọ ni torí pé islam wa ló lòṣèlú ju ju wọn lọ tó jẹ́ òṣèlú àtayéṣe àta àti àtúntì àmọ̀ṣe wọ́n gbẹ́sẹ̀ lé ìdínáfẹ́ lájọ̀kúta tírin wà yẹn ni irú nǹkan irú nǹkan tí èèyàn máa fi rin rọ láyé tó jẹ́ ti bóyá ti àǹfààní ayé àbí nǹkan ìjà báwọn sọ káwọn àkàn ti develop ní oríṣiríṣi nǹkan lónìí náà tó ní ṣe kò ní sí kan tó sẹ́kù tí wọ́n ní ṣe láàrin ibẹ̀ yẹn tó bíìdì orílẹ̀-èdè kan wọ́n gbẹ́sẹ̀ lé wọ́n ní kò gbọ́dọ̀ sọ̀rọ̀ fún yín àwọn tí sì ń bẹ́bẹ́ náà sọ pé àwọn gbà pé kò ní sọ̀rọ̀ fáwọn wọ́n gbẹ́sẹ̀ lé bẹ́ẹ̀ náà lọ́pọ̀lọpọ̀ nǹkan ní sóràtù ànáhálì tí ayé àtẹ̀mùtì wà nǹkan ni àbílẹ̀ rẹ̀ àtẹ̀mùtì nínú nǹkan tó ba àwùjọ jẹ́ tí òfin jẹ́ ti ìsìlámù mọ́ ní fàámàlẹ̀dí náà rúti kú fàámàlẹ̀dí náà kú dìlú bìrọ́ọ̀dì rírìkì yìí alàmàmàlàkàtà ìmọ̀ náà ẹ bá wọn tó dáa fún gbogbo ọ̀nà dídáa ní ẹ táàmù ní ẹ túmọ̀ ẹ̀ sí bí ipò bí àṣẹ bí ọlá bí owó bí ọrọ̀ bí àlùmọ́nì ṣe bó àwọn inú jẹ́ pé wọn ò fẹ́ kí nǹkan yẹn ó ta sáwọn tó yẹ kó sàǹfààní ń bẹ̀ tí wọn ò fẹ́ kó ta sí wọn kó ta sọ́dọ̀ wọn fàhún bí ìsàwà pẹ̀lú èròǹgbà pé àwọn eléyìí náà mọ̀ dẹ́ntí ń gbádùn wọ́n mọ̀ dẹ́ntí ń gbádùn nù inú ti máa bí àwọn èèyàn tábàárẹ̀ nìkan tó dáa fún tèèsè fún wọn mọ́ bó ti dáa fún pé à ah, wọn náà mọ̀ ń gbádùn bó ló ṣe rìn bó ló wà ń sìn tí bá ń sọ gbogbo ẹ̀ náà ìbànújẹ́ ni fún ọ àtàwọn ló bẹ́ẹ̀ wọ́ọ̀kẹ̀ kìí ṣe pé torí dáadáa o nípa ah, àbónúrò ọmọ ilé ti rọ́nà lọ ta ló gbé lọ fẹ́ tíra la hawla wala quwwata illa billah kí ẹ máa ro kí ẹ̀ máa jàjọ́ kàn bẹ́ẹ̀ sọmọ yẹ́ ìjẹni ọlọ́run aya àwọn ọmọkà aya àti gbó àwọn àtúntì yẹn látòkè dísàlẹ̀ láti sàlẹ̀ dókè ní ti ṣẹlẹ̀ ẹnìkan yàwòrán one million lórí fóònù ó kówó yẹn jọ lórí fóònù one billion naira ó somebody has hacked times eighty of this <laughs> ẹnìkan ṣoṣo nínú nàìjíríà. òun sì kọ́là àkọ́kọ́ òun kọ́ ní nọ́mbà hundred tó kọ́kọ́ ṣerú ẹ̀ ìlú yorùbá ti da oró ti pẹ́ àlọ́nkẹ́ orílẹ̀-èdè ẹ jẹ́ àpàdà síbi tó kàn wá gbọ́dọ̀ eléyìí náà kàn wá bọ̀tí tó kàn wá jùjùjù òní tí ó lìdí wá sí ibi àánú ọlọ́njọ́ gbèrè ọ̀kẹ́ àná tara yìí bá ti sọ pé àwọn ẹlẹ́dàá ti bàyé jẹ́ tá a bá rí sọ́tọ̀ bad àti àti àti ìrìn àjò náà dé fifty percent láti pé àkàkà wọn lọ́wọ́ kò yẹ rárá ẹ̀ lè bàyé jẹ́ ẹ̀ lè dayé ló máa lórí fífẹ́ Islam ó kọjá gbígbébọn nínú àwùjọ tá a wà yìí àfi táà náà because kò sí akin kan téèyàn ní lónìí láyé tá a wà yìí àti kó ṣe kó gbàgbọ́ yẹ al-aqidatu al-islamiyyatu sahiha kó òun là kọ́kọ́ bí tá a ti máa mọ̀ yẹn láti kìí ṣe bí ìjà kí lẹ́mọ̀ tó yóò rí bẹ́ẹ̀ ìjà ò lè ṣẹlẹ̀ ń gbogbo gbà ìjà sì lè má ṣẹlẹ̀ lójú ayé ẹnìkan bọ̀tẹ́ ẹni yẹn yóò máa lọ àkídà lọ títí tóbi kò láyé gbogbo ibi tí ó bá bẹ̀rẹ̀ ó bá rẹ̀ lọ́dọ̀ àwọn ọba ó bá rẹ̀ lọ́dọ̀ àwọn ìjòyè ó bá rẹ̀ lọ́dọ̀ àwọn olóṣèlú ó bá rẹ̀ lágboolé ó bá rẹ̀ nílùú kan ó bá rẹ̀ níbi mítìn kan ó bá rẹ̀ láwùjọ kan ìgbà kan ó ṣẹlẹ̀ ládùúgbò ẹ máa àpláyẹ̀sì ẹ máa àpláyẹ̀sì kí tí wọ́n fi sọ ọ́ lẹ́nu tí wọ́n náà fi wọn pẹ́ sẹ́wọ̀n tó ń sọ pé mo dé báyìí torí tí wọ́n ń ṣe tí wọ́n ń sọ òjọ́mọ́ tí wọ́n ẹni yẹn ní ó ló jẹ́ ẹni yẹn ní àlèpé lójó ẹni yẹn láàlèpé lójó ẹni tó rẹ́dì fà pé báyọ̀ bàbá ọkọ̀ bọ́ kí lánàá tá a fi fúlọ́n fàtì mọ́ bọ̀ àwọn kan sì rẹ́dì láti gba àfihàn lọ́wọ́ ọmọ ádámù wọ́n rẹ́dì láti lẹ́ lómi kó lọ́jà wọ́n rẹ́dì láti sáàkì ẹlòmíì tó wáyé pé lórí òdòdó ló wà ẹlòmíì gan wò pé òun gan ó lè sáà ìkẹ́ tó sáàkì òun pé ẹ̀yìn yìí sèyìn tí yẹn bá gbé ó sì ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kèfèrí ń ṣe bẹ́ẹ̀ náà tó yẹ pẹ́ẹ́lí ọkàn lásán ní dàlámù wọ́n sì máa wá ké sí ààrẹ máa ké sí mínísítà máa ké sí gọ́vnà pé kó resign tó nǹkan ọmọ ẹgbẹ́ ẹ̀kọ́ máa kó resign àbí kò ní bí a ní ọgbẹ́ni àlùfíà mọ̀. tóun náà bá wò pé àwọn yẹ kúbi tí bẹ́ẹ̀mi ṣe rò àní rò pé màá rí ṣe gan-an ló jẹ́ kí n jẹ́ kí n gbà pé màá ṣe kìíní àmọ́ mi tó dé dúró yìí ipa nǹkan òun gangan ní kọ̀kọ́ ìgbà kò lè lo báyìí kò lè lo yìí báyìí fún náírà tán tó fi kan jókòó tó fi sáyẹ̀nsì àmọ́ nítorí tí ọmọ adámọ̀ nítorí ọmọ adámọ̀ jẹ òkun ilé ò bá sùn láìláà. bí bá ti máa wí ọmọ adámọ̀ gbà pé tó dí oúnjẹ tòun lọ́wọ́ mi nínú àwọn ẹ̀rí ya ayúhálẹ́ ya ayúhánná tó sàkúnrán ọba ẹ̀yìn èèyàn ẹ̀bẹ̀rù ọlọ́run bá yín alẹ́rí nínú wáhídá níbẹ̀rẹ̀ sọ́tún àwọn tó kan nínú àdìsá ní sọlọ́lọ́wọ́ tá a sọ́là kó lò kó lè áàdà sọ̀rọ̀ pé àdìsá tó ń fa àtàyà náà gbogbo yín àtàrà ádámù rẹ ti wá wà ádámù mi ń tòrọ̀ ádámù wà látara ìpè kí ni ayé àyìn àtàdìsá ń sọ fún wa ṣé human being ni gbogbo wa. ẹsẹ̀ lè sọ pé èyí lè nà àǹfààní kan kò gbọdọ̀ dọ́dọ̀ ẹ̀ lòdì náà olùmọ̀ débẹ̀ mi wọ́n fi máa yà yẹn wá o kólùkún lè àdà wà á kólù yẹn ọmọ ti àjọ ọmọ ti ọgbọ òdodo sínú ọmọ ti sínú wa gbogbo àti wa wà áyà mi wal arda wada'aha lil anam ilẹ̀ láti bí ìdèbí tó parí sí tí ò sí sí èèyàn mọ́ lórí ilẹ̀ ní ọlọ́run mi pẹ̀lú arò níbẹ̀ yẹn ní sátìlẹ̀ arahman wada'aha he placed it lil anam for mankind ṣé mùsùlùmí nìkan ni meanwhile tá a bá ti sọ̀rọ̀ bá ti fẹ́ ṣe islam tá sọ̀rọ̀ life generally region yóò dá títì kalẹ̀ ìtànfẹ́fà ni pé káfí islam tọ àwùjọ òun ló pegedé ní òsílànà míì tó lè dín ìtẹ̀láyé because bó ti ń sọ̀rọ̀ pé ṣé mùsùlùmí làwa bá ti ìsìláàmù ni bẹ́ẹ̀ ló ń sọ̀rọ̀ pé àwọn tó kù tí èsè mùsùlùmí ti láàrin yín bí ó ti dá náà nípa àtàyè wọn tẹ́ẹ̀fì níyẹn wọn jẹ wàlà àrùbọ̀ wọ̀dọ́ àhán ilẹ̀ àná ọlọ́run gbé ilẹ̀ kalẹ̀ fọmọ ádámà fẹ́ àwọn kan lọ nígbà tí wọ́n fẹ́ gbàjọba bàbá mi ò kéré ọtí àná ti pé ìjọba ti bọ́ náwọn sójà wọ́n ti gba rédíò house dọ̀dọ̀ baraki ní federal èkó ní federal gbà yẹn dọ̀dọ̀ baraki nílé ààrẹ àti ń wo tẹlifíṣàn àti ráwọn tó gbàjọba ẹnìkan ò bìlífù pé Babangida tún lè ṣèjọba mọ́ àwọn tí wọ́n gbàjọba ti ń sọ̀rọ̀ gẹ́gẹ́ bí apàṣẹ tuntun àwọn èèyàn ti jubiléètì nígbà tí ọba àbámọ́lá ti kúnyàn gbà yẹn kílẹ̀ mọ̀ tí mo fi mọ́rọ̀ yẹn wá wọ́n ti bá ọ̀rọ̀ wọn débi pé wọ́n ti já stéètì márùn kó lára nàìjíríà láti north sokoto iná bẹ́ẹ̀ maiduguri bẹ́ẹ̀ àtàwọn stéètì mẹ́ta mi ah, kí ló lè tó bá wọn ẹnìkan sì jọba kò sí dáa ẹfẹ́ tún ṣe sọ́nà tí yẹn máa gbà tún ṣe nù ìbínú orí ibú nìyẹn ẹ̀yàmẹ̀yà tó lágbára tí wọ́n bá sọ̀ sí ìjọ náà stéètì márààrún ti lọ. kó tó wá di pé ọ̀gágun rájẹ́ àtàkì kó tó lọ gbogbo tó bá gbà táwọn tóun náà bá tán sínú ẹ̀ ọ̀yà kó tó lọ sí àwọn bàtálíọ̀n míì nídìí àwọn ti gbàjọba ibi tán bá dé yẹn wọ́n ti gbé ìbọn kalẹ̀ kí wọ́n tó rí bàtálíọ̀n míì láì unexpected way. wọ́n ti gbàgbọ́ wáyé padà fún àbàmídá aburú kan tó ga tọ́lọ́hùn fẹ́ táyé òbí lè tòrò nítorí ẹ̀ wọ́n ti kọjá lè lẹ́nu láì mọ̀ péjọ bọ́bọ̀ lọ́wọ́ wọn padà Sokoto count house Maiduguri Kano gbogbo àwọn ìlú tó wà lọ́wọ́ òkè wọ́n tún mọ́ra wọn kò sí lára wa ẹlòmíì in fact àwọn tó ọ̀pọ̀lọpọ̀ wọn àtàndánẹ́sọ lórí ńgbà náà wọ́n ṣe mùsùlùmí inú nǹkan yẹn ti ṣẹlẹ̀ èrò gbòdìyàn pé ẹ̀sìn ni ẹ̀sìn ni sátàn di orúkọ míì lé ojú ó ti wà lórílẹ̀-èdè pẹ́ o ìyẹn kọ́ làwọn bí sọ àwùjọ that's my topic ẹ̀rí pé mò ń rí fífi ẹ̀ láwùjọ ibi tí kásọ pé mùsùlùmí ló fẹ́ rú ọmọ pé àwọn tó fẹ́ ṣèjọba lórí mùsùlùmí mílíọ̀nù sí islam ò fẹ́ ká kí bẹ́ẹ̀ bá ráwọn ìjọba tán bá ń ròyìn ní ìsìn bẹ́ẹ̀ náà ló bá jápá sí èsè mùsùlùmí bọ̀tí mi tó dé dúró ìwọ̀n báwọn sọ̀rọ̀ eléyìí mọ́ o bẹ́ẹ̀ bá pẹ́ sí èsè mùsùlùmí náà ló bá wà nípò kan mọ̀ pé mílíọ̀nù mùsùlùmí náà ń bẹ láwùjọ yẹn ọ̀nà sẹ́yìn ń gbà á ti tọ́kàn pé ẹ̀sìn tèmi ni màá dìlì pẹ̀láwọn kan ibi tí ó ti dàrú gan nìyẹn eléyìí ń fa àwùjọ rẹ eléyìí làwọn míín bí sọkàn dòní wọ́n bá débi wípé àwọn tẹ́ ń mara wọn rí kí n tún lo àárín yẹn náà fún ọ̀rọ̀ tí yorùbá máa ń sọ pé áà ah, inú ilé kan ní ìsìn ẹ gbọ́dọ̀ máa rí kìrìsìtẹ́nì púpọ̀ àti mùsùlùmí púpọ̀ níbi tá a wọra wa dé níbi táwọn sójà tó fẹ́ gbàjọba àbágídá wọra wọn dé àwọn friend wọ̀lá ìwọ̀n sùn jara wọn ní ojú korojú wa ẹ lọ bèrè ìtàn yẹn padà adc babangida ọrí amọ́tàn àti náà pàṣẹ wọ́n sì wọ́n sì ti yọ gbogbo tó lè mú amọ́ta àkiri dọ̀dọ̀ bàràkà fi sẹ́ wọ́n ti yọ secretly tó pé wọ́n fẹ́ gbógun tàwọn padà wọ́n fẹ́ mọ́ ọpẹ́rẹ́tì àwọn nǹkan ìjàmbá ọ̀pọ̀lọpọ̀ ìṣe ìyẹn ń sọ wípé ìyẹn dá ọkọ̀ yẹn tí ó sùn fìẹ̀ pé your friend your friend tó tó sọ lẹ́ẹ̀mejì wọn àfà wọ́n ti rí bọ́. ni mo sọ pé àfi tẹ́sù bá sálámà tẹ́ bá ní kò sáyè ó ní ògbòmìyàn oníṣẹ̀lẹ̀ nínú ìlú kan àbábúlé kan àbílẹ̀tò kan nínú àwùjọ Islam bó tó fẹ́ràn wa létí nígbà tá a nàbí ń bẹ̀ láyé sallallahu ta'ala àwọn kan ní ah, àwọn ògbà nípa pẹ̀ nípìnlẹ̀ táwùjọ tó jẹ́ àmúyẹ àwùjọ mùsùlùmí láwùjọ bí tán bá wà yìí àwọn kan nínú ìdínà sẹ́kì àwọn ògbà náà lẹ́sẹ̀ àdọ̀ láìláìlọ́lá àgbà ọ̀dà náà ṣe ẹ lè tẹríba fókun ìlú wa ṣe lè sógbó jẹ́ mọ́wọ́ àwọn ní àwọn àtẹlẹ́yìn ẹ bá ti sọgbó jẹ mọ́wọ́ ọkàn yín balẹ̀ ní ẹ mọ̀ gbé yìí ó ṣẹlẹ̀ àbí òṣèlè ní wọ́n fi gbé ìlú pẹ̀lú ànábì sọlọ́lọ́ sọlá ní Mọ̀dínà ìlóbi sẹ́wọ̀n rádìsì kan bí ó ní. àrùn sọlọ́lọ́ òtárọ̀ sọ́là kí n tó lọ bì yẹn òní ó bí ọ̀rọ̀ táwọn onífúkì àwọn onífúkì tí wọ́n sọ pé inú pọ́ńdà kan làwọn máa lànà in tó bá jẹ́ tọ́ wa ọ̀tọ̀ sí wọn àwọn tí wọ́n gbà pé àwọn òdàjọ́ kan wa là ń sọ yìí o tó ti jẹ́ pé àwa la àwa la dominate àwùjọ àwọn onífìkì náà sọ bẹ́ẹ̀ kọ́ńdà fìkì yíyà ni làwọn máa lànà ìtàbá ìtẹ́tù sí ọ̀tọ̀ tí wọn wá àlẹ́ yìí má àlẹ́ iná ẹ̀sẹ̀ tá a bá ṣe tá a fi jìyà àwọn náà jẹ́ ìyá yẹn ìdè kọ́ńdà fìkì yíyà ẹni ẹ̀sọ́ tó jẹ́ mọ́wọ́ àwọn wà ní sẹ̀sẹ̀ yẹn tá a fi jìyà lábẹ́ òfin ọlọ́run táwọn wà á sẹ̀ tá a fi àtàkùn wọn ẹsẹ̀ mùsùlùmí wọ́n jẹ́ ìyá yẹn náà wọ́n sì gbà fáwọn ọmọ ìbéèrè láti tó àdáni kan fi gba pásítọ̀tì ìlú kan wọ́n dẹ̀ kọ́ sí pé tọba pààyàn ikú ni tọba gbé cocaine ikú ni tọba tẹkíní ikú ni ó sì gba pásítọ̀tì ó sì rí kà tọba lọ ra pítà ó gba pítà ló bá lọ ra tíkì àpèjúwe ìgbà náà ń bẹ láyé lòdì làlá tí a bá jọba ló bá lẹ́tọ̀ọ́ sí tọmọ ìlú lẹ́tọ̀ọ́ sí medical education facilities ilẹ̀ lòmíì tí ń ronú pé bó láyé ṣe rí ìfín ronú pé òun náà fẹ́ lọ ikú why not in this in this system ṣé kò sí muslim níbẹ̀ ní italy kò sí christian bẹ́ẹ̀ kò sí muslim Australia kò sí christian bẹ́ẹ̀ ní India about thirty nine states twenty states wọ́n prohibit màálù wọ́n prohibit pípa màálù jẹ because Malu is their god mo sì máa wọn ọmọ India rẹpẹtẹ tá a jọ kẹ́kọ̀ọ́ mọ̀dínà mùsùlùmí pọ̀ mbẹ́ ó sì tòrò ju bí lọ kò síbi tí kúrẹ̀kúrẹ̀ ò sí láyé but ó ti jẹ́ pé bí nínú àwọn ibi tí ń lead ti ń dàrú jù láyé lórílẹ̀‐èdè yìí. tẹ bá ń sọ̀rọ̀ ibi tí wọ́n jẹ́ mùsùlùmí hundred percent àbí ibi tí wọ́n jẹ́ christian hundred percent àwọn sọ pé torí pé gbogbo wọn sàn pé ẹ̀sìn kan náà wọ́n sìn gbogbo wọn sàn pé mùsùlùmí ni wọ́n gbogbo ibi tó ti papọ̀ náà láyé tọ́mọ adámásì ti sàn àti palọ̀ bẹ̀ báyìí náà ń kọ́ táwọn ìdíje ọba náà lọ ẹlẹ́sìn pọ̀ mbẹ́ ibòmí ẹlẹ́yà pọ̀ mbẹ́ bóun náà ti rí manage táwùjọ ti débi tó fi bàjẹ́ débi tó bàjẹ́ débi tó pé ẹnìkan ò ronú kóhun escape àfi lásìkò tí ń ronú ẹ̀ lọ́wọ́ nìkan kò mọ tó tẹ̀lé in the next minute ibi tí àwùjọ yìí bàjẹ́ débi. mo sọ lánàá ní kótóbà ẹni tí ò gbọ́ héè héè níbi kankan tẹ́lẹ̀ tó ju àwọn ẹlẹ́ tó mú mi tó sùn lórí mátàsẹ̀ jẹ́jẹ́ wọ́n lè rọ́ọ̀bù olùkílẹ̀ tó mú tí ò gbọ́ fèrè ìpinnu kankan tẹ́lẹ̀ yorùbá sì ní àìdíà kan tó stupid àìdíà pé tiwọn ló bá wọn ọlọ́mọdé orí òṣèlè ń bí ẹ̀yin náà lẹ́tọ́ sọ pé ikú ti ń kojú pẹ̀lú òwe nípa fún èwo ní kálò èyí tí ń ṣẹlẹ̀ ń bì kan tí wọ́n fi bá bẹ̀ jẹ́ oníkáwádà àbòbò fún wọ́n ti fi mí sọ́dá sáni lórí àṣẹ̀sìn àdẹ̀sìn ìbábì kan jẹ́ ìyẹn ní ká lọ kí ìsára fún bí kálàfẹ́ àlè ìjọba wọ́n ti fòṣèlú bábì kan jẹ́ ìyẹn ní ká kí ìsára ń bí káwùjọ náà fi mọ́ bàjẹ́ ẹ tí wọn ló bá wọn àwa ń tiwa àwa jókòó ara wa jẹ́ ẹ mọ̀ tẹ́ra yín ìdílé ẹyọ kan tí bàbá àtìyá wà ń bẹ àtọmọ ó bàjẹ́ nítorí òṣèlú ọ̀tọ̀ ní ẹgbẹ́ tí bàbá ń bá lọ ọ̀tọ̀ ní ẹgbẹ́ tọ́mọ ń ṣe wọ́n sì dọ̀tá ń dilé yẹn ẹ̀gbọ́tàn ẹ̀gbọ́rọ̀ ẹ̀rí tẹ́lẹ̀ ìrújú ọ̀rọ̀ ẹ̀sìn bàbá àtọmọ ti wà áfíríkà ìṣẹ́ra wọn báyìí ọkọ àtayá ti kà ìṣẹ́ra wọn báyìí torí òṣèlú ìdílé ọ̀kan nù mùsùlùmí là méjèèjì o òmí kìrìsìtẹ́nì là méjèèjì o. torí Manchester àti union àti kíni àti Arsenal wọ́n ti gúnra wọn bóyá mùsùlùmí bóyá ẹni tó gúnyàn mùsùlùmí ni wọn ọmọ ọmọ páàlì ó lè jẹ́ mùsùlùmí náà lógún àbí ẹni tí èsè mùsùlùmí ju ẹ̀wọ̀n ní sáàmù ẹ̀tọ́ rẹ̀ sí nígbà yẹn gbé bọ́ọ̀lù wọn lọ wò ẹnìkan pa ẹnìkan náà tó lọ bọ́ọ̀lù wọn wò kéèdì ṣe torí ẹ̀sìn ló fi pa lóòótọ́ ìgbónára pé ó ṣe lè yọ pé wọ́n gò ní ló bá tó fi gùn ó yẹ kó gbẹ́mìí lọ́wọ́ nì nígbà tó mọ̀ fáwọn alátìlẹyìn wọn bẹ ní irú ẹ̀sẹ̀ yìí láì mọ iye ìgbà tẹ̀sí tó wájú gbogbo ẹ̀ lọ ìní mọ́ burú jù tó bá ṣẹlẹ̀ sáàbà wá dáàbò bò fún sáàbà tó àwùjọ àwùjọ tayé àti tẹ̀sìn àmọ́ tẹ̀sìn ló bá mi dùn dọ̀rọ̀ tí mò ń sọ sí àwa gan sáàbà rí sọ́kọ̀ àwùjọ wa tó ṣe déédéé tẹ̀sìn in fact àwa gan la lè fún gbogbo àwùjọ ayé orílẹ̀-èdè àwa ìṣe wàláhì àríyìn kò sí mẹ́tọ́ọ̀dù ní ìtàn lè gbé wa mọ́ ní nàbàdé yìí tó lè táwùjọ ìṣe àti kí á lo ìlànà ọlọ́run ọba àtàlẹ́yìn sọ̀rọ̀ ọlọ́run sáà dàpọ̀lọ́ ibi àkédà ìsìlámì ọ̀fíà ló ti bẹ̀rẹ̀ dẹ́n ibẹ̀ náà ló ti wọlé pé láì kárọ̀ àfìdí àkókò fẹ́ẹ̀ kan mú ẹni tí èsè mùsùlùmí ní tipátipá tẹ́lẹ̀ pé wá ti sọ̀lá àwọn náà ti sọkùn bá nìkan lọ́rùn nù wa pé wá ti sọ̀lá bọ̀tún ó níbi tá a ti ń rí léèdì pẹ̀lú ara wa tá a gbọ́dọ̀ táàbí fi ẹwà yẹn hàn látara àkídà tàbí sọ́kà tàbí sílọ̀n àwọn olùmọ̀ ní torí pé àwọn mùsùlùmí àwọn tí èsè mùsùlùmí àbí àna gbọ́dọ̀ mùsùlùmí aṣú wọn lọ ayé fílmù jùdámẹ́rì ìsìlámì láwùjọ islam múndù áńdì rọ̀sùlì sallallahu alaihi láti pàtó ìṣẹ́ ọlọ́ọ̀tì ń láyé wàhátà yìí o kódà dò ní olónìí dúnà ayẹmọ́sà wọn adá dínà kan ò sì kàn wọ́n awúsàdé òbí hìm àìmùsàmù ọ̀bí sábàbí dínì àbí káwùjọ fún mọ́ wọn pínpín nítorí pé wọ́n ìṣẹ̀lẹ̀ sìn ìlú tí ó jẹ́ pé àwọn tí èsè mùsùlùmí ló dominate láwùjọ ní west táwọn mùsùlùmí tí àlèmọ́ gbọ́ pé ariwo kan ṣẹlẹ̀ ńgbà kan bọ́tí ń tó rọ̀ wọn lọ́rùn dùn ni pé rìpọ́ọ̀tì tí ń wájú ni wípé wọ́n fún wa lẹ́tọ̀ọ́ wa gẹ́gẹ́ bí ẹ̀sán fún níwèé ìgbèlú mo réyìn ẹ̀sán tó dé tí ń gbéyàwó ẹ̀ lọ sọ́sítù àwọn máa mọ̀ pé ẹni tí ń rọ bíi àkáìsì wà nǹkan tètè nọ́mbà tẹ nọ́mbà ọlọ́pàá ó ní kò fún five minutes òru náà jáde nínú wọn o lamẹ́ríkà òru wọn jáde nínú ilé wọn kò pé bá bìnrin ọlọ́pàá ti débi táwọn wà táwọn ti tẹ nọ́mbà wọn àwọn dẹ̀ sọ ní ṣẹlẹ̀ táwọn fi pè wọ́n torí wọ́n béèrè wọ́n tẹ̀wọ́ wọ́n béèrè torí àwọn fi kọ́ àwọn obìnrin lọ́wọ́ wọ́n bá sì ti máa sọ fún wọn tà sí ọkọ̀ ọlọ́pàá inú bí wọ́n ti sá sọ yẹn inú ọkọ̀ ọlọ́pàá ní àwọn òbí mọ̀ sí ọmọ ìyá wa ń bí ìbí ìlú tí èsì islam ló dominate ẹ̀fẹ́ àpèjúwe kan mi tí mùsùlùmí náà gba awẹ́ nílẹ̀ ti mùsùlùmí náà fẹ́ni tí èsì mùsùlùmí bórílẹ̀-èdè fáró ti jẹ́ ìpìlẹ̀ ẹ̀sìn wa orílẹ̀-èdè ìpìlẹ̀ ẹ̀sìn wa tó non-muslim pọ̀ mẹ́ ní ìsìn náà jẹ́ doctor and gbogbo wọn náà ti ní mọ́jàmọ́ máa bá wọlé láti pẹ̀lú wọ́n ti tẹ̀lé bá kófin wọ́n sì ní dáàbòbò minel sini látọ̀dọ̀ àwọn tẹ́jẹ́ mùsùlùmí tán gbáwùjọ irú àǹfààní tí wọn ò rí ní gbogbo bòmí ìtàn ti gbé láyé kódà mo sọtọ ọmọ ibo kan ní kótó àjùmọ àlànà tí mo ń gbọ́ mo wà á mẹ́tì ń sọ báyìí nínú ní Juda ní Saudi Arabia kò síbi tó ń tẹrí bọ́kàn balẹ̀ jùgbà tó ń wà ní Saudi lọ ó ń sọ̀rọ̀ àwọn nǹkan míì tó já tí wọ́n ti dáa ju Saudi lọ wà nígbà tí ń sọ̀rọ̀ amù tí ń sọ̀rọ̀ fọkànbalẹ̀ ó ní Saudi sókè ìgbà tí ń sọ̀rọ̀ ibi wọ́n ti dáa ju Saudi lọ ń sọ̀rọ̀ bí àwọn tọ́kṣọ̀ míì bóyá ìlú bóyá nǹkan òun náà ti ti sọ̀rọ̀ jíjà ló wà gbàrọ̀ gbòdú sì pọ̀ ní jíjà lóòótọ́ jíjà mọ́tọ́ lánàá pé jíjà dàbí èkó tó náà bá lọ dé Riyadh àbọ̀lọ́ dé Madina subhanallah kí náà mùsùlùmí tó tó dé màdínà yóò ní ìmọ̀ yóò ní ìjọba ọmọ sí because ọ̀wá fún múra ó sì hàn ló bá sọ̀tẹ̀ kó èsè mùsùlùmí kìí sáàyè tourism ló jẹ́ pé èèyàn ti ń lọ bẹ̀rù pọ̀ èrò pọ̀ nílùú ní tó gbẹ̀yàn débẹ̀ ìjọba gangan ti mọ̀ sí látòkè. Okay tí ẹ bá ti ṣe mùsùlùmí. bẹ́ẹ̀ náà sì ní maka makaroma torí pé ibi tí wọ́n ti máa ń ṣòwò jù tó gbajúgbajà láyé nílùú wọn Júdà yìí náà ni àfẹ́ rà àfẹ́ tà Júdà ni ibẹ̀ lomi wọn wà bó tó bilẹ̀ ní kó nǹkan wọlé ó ṣe plane ní ibẹ̀ náà ló kọ́kọ́ láǹdì sí kan tó pin sí gbogbo ìlú tó ẹ̀ ń tọrọ gbogbo olúwo bá wá kan wọ́n béèrè pé kí ni wà mú ẹgbẹ́ mùsùlùmí gan tí wọ́n fún ní pàmìtì níbi tó ń gan wà láti wọ mọ̀dínà wọ́n dá padà lójú ọ̀nà kátó wá sọ pé èsì mùsùlùmí ọ̀gá rẹ̀ ò fún pàmìtì níbi iṣẹ́ láti mọ́kà tó kọ́ lọ mọ̀dínà wọ́n á sọ àbánu ọkọ̀ ọlọ́pàá ó dá padà sí mọ́kà ibẹ̀ ni ọlọ́run ti sọ fún wa pé ìmánì tó so wá pọ̀ yẹn láàrin bí ìtọ́jú bíi mẹ́wàá tó kù yìí ìmánì tó so wá pọ̀ tá a fẹ́ bí ìdàwùjọ kò sí nǹkan míì tó ga tó innamal mu'minuna ikhwa tó bá jẹ́ pé á sẹ̀wọ̀n àwọn bá tẹ̀lé níta gbọ́ yìí nínú tíọ́rì kódà ẹwò gbà tí ìjọba tí ń tó wà ní Ọ̀yọ́ state lọ́wọ́lọ́wọ́ báyìí tó faná sáwọn ibì kan tẹ ẹ lè gbàgbọ́ pé ẹlòmíì fẹ́ gbalẹ̀ síbi náà faná sí ibi ìmọ̀ ń da lálẹ́ ó dáa kí ẹ máa gbé bí iná nù wọn fún lówó tó fi jẹun ká tó wàá sọ ẹwà ẹ̀sìn fọkànbalẹ̀ tí máa mú yàn tí máa mú àárín àwọn ẹ̀kan wù yàn gbé. obìnrin kan wọ ọkọ̀ níta kíjọ kan ọkọ̀ tí èkún gbogbo wàhálà ti ṣẹlẹ̀ ní nọ́ọ̀tì àà haúsá burú haúsá ti kí nígbà tí èbá ṣe pé àwọn èèyàn ní àmúmọ́ra tó tó tó yẹ ká ní tó yẹ àtẹni tó jẹ́ mùsùlùmí àtẹni tó yẹ sẹ́ mùsùlùmí táwùjọ papọ̀ àlàáfíà ò bá jọba púpọ̀ eighty percent yorùbá náà máa ń sọ wípé haúsá ẹwù wọ́n fẹ́ lè wọ́n fẹ́ lè wọ́n fẹ́ lè kó wọn dà sí kànáà nígbà tí wọ́n máa ń sọ̀rọ̀ wọn àwọn yìí náà wọ́n sọ pé yorùbá ò sí é bá dé àwọn náà wọ́n tún sọ̀rọ̀ yẹn pé àwùsá dáa fún mi ọ̀rọ̀ ń kí ló wa ní táàtẹ̀ ẹgbẹ́ àwọn èèyàn fẹ́ tí ń lọ kí wọ́n ló fa ìgbà tíjà kí ló fàjà ìgbà tẹ́ ń jẹun lọ́wọ́ pé ló pé ah, àwọn èèyàn ló ti jù yọ̀bọ̀ lè ṣe dáadáa ọ ti fóònù ọkọ ẹ̀ tán àwọn ń kọ́mẹ́ǹtì wípé ẹjọ́ nítàjọ gbà ní pé àgbélẹ̀ haúsá mọ́ gbogbo àwọn àna ọkọ̀ táwọn ń wérò tẹ́rò sí pé o tí wálé ìwọ́ wá jókòó sọ́hùn ìwọ́ wá jókòó sọ́hùn èmi mo délé ní ìsìn ìrí kan ṣèkan ìmọ̀ inú gíga ti bíyàn náà ní kò sẹ́ni tó tú síyàn kò sẹ́ni tó yà síyàn àmì sọ fún bá ti méjì ní ìsìn mọ́ ń bá bọ́ ọlọ́run rògbòdìyàn ló sì fa kán fẹnu kò lórí pé à ń kó lọlé oní wa tarí èmi sílé ó ara ẹ ti balẹ̀ ní ó fẹ́ padà síbi rògbòdìyàn padà tẹ̀rí nǹkan wọ́n á pọ̀ bẹ́ẹ̀ lọ́dọ̀ yorùbá yorùbá mi ló sọ pé à tí ẹ bá ti mọ̀ ara yín àwọn èèyàn tó ń bá gbé ìsìnkú ààrẹ kéèyàn máa wà rẹ̀ tẹ́lẹ̀ lọ́dọ̀ yorùbá sí yorùbá sí kò yẹ kó máa wà rẹ̀ sí kò yẹ kó máa ṣé kò yẹ kó má tọ ká tó sọ ẹ̀yà míì ṣé yẹn máa jẹ́ tuntun náà rọ̀ tó kí ẹ máa ti jókòó ààrẹ jẹ́ tó mọ̀ wọn ààrẹ ta ni wọ́n fẹ́ kó mọ̀ sí gbéraga sẹ́nìkan tẹ́lẹ̀ ìyẹn ló túmọ̀ sí pé ìwà wa torí pé lèun lẹ́ẹ̀kejì ó ní mo fi ń sọ ní briefly ó ní ànìzọ́mù àkàrà fóònù wà táwọn ń bù sálẹ̀ afẹ́ òfin tí mo fẹ́ gbẹ́sẹ̀ lé nǹkan nìkan tí mo fẹ́ tàn yàn kí n gba tọwọ́ ẹ̀ tí mo fẹ́ sábò sí yẹn gan torí pé kìí ṣe kìí ṣe ẹ̀yà mi ni òun ló sì tọ́ sí nǹkan yẹn ó kù síbi wà àlàáfíà ojú ọba yóò mú káwọn kan máa di gbàdàgbà pé náà ló fa ni mo fi sọ̀rọ̀ yẹn pé à nígbà tí wọn ní lóòótọ́ òun ṣe mùsùlùmí nígbà tí wọn ò sì ní tí wọ́n wọ́n wọn fokùn sí lọ́rùn bá ti ká lọ mọ́tálásì ìbí kátà kárà kájọ gbé pẹ̀lú àlàáfíà òun ò ní pírọ́blẹ́mù tòun àwọn yorùbá kan sọ náà tó jẹ́ mùsùlùmí wọ́n sọ pé àwọn ẹkẹ́ rẹ̀ mùsùlùmí gan tó bá jẹ́ yorùbá àwa tá a gbé bẹ́ẹ̀ fẹ́rẹ́fẹ́rẹ́ àwa la máa ń já wọn rọ́ àwa la máa ń já wọn rọ́ ìmáàmù kan ní Mínà fúnra rẹ̀ ló wà náà sì kò ju bí ọ̀sẹ̀ mẹ́ta ọmọ haúsá pọ́nbélé sì ni tó àná sì pé òun ò ní gorí mímbàrí mọ́ mọ́láàmù yóò mọ̀ ṣe tọ́lá fún wa tí ò bá mi discuss ẹ̀ tẹ́lẹ̀ mo ti ń gbọ́ níbi haúsá ti ń sọ pé ti ń wínú ó sì ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kéde kó sọ lẹ́nu lásán èmi náà sọ fún un ó sì gbọ́ lárúbáwá ẹsẹ̀kẹsẹ̀ mo ń dá padà sí ní èdè lárúbáwá pé àà mọ́là yóò lè ṣàdá àjọsọ eléyìí tẹ́lẹ̀ tó ń kéde fáwọn jàmọ́ yìí nígbà tí Ramadan dé wọ́n wá sí tafsir ní Arabic language mo ní ìwọ máa tún sédè yín ìyàn dàrẹ́tọ̀ ló tẹ̀ sọ pé malam ẹni tafsir o mo ní ah, ìgbà Hausa ẹgbẹ́ mọ̀ tẹ́lẹ̀ fún ìgbà Hausa ó ní ẹ but you speak Arabic now and malam you too speak Arabic also and it's in Hausa onímọ̀ mọ́ àìjẹ́ àwọn mo bá rántí pé òótọ́ mọ̀ ni ló bá ra kíṣẹ́ẹ̀tì tó rà ó lé títì mo sì ní tape olójú méjì lára ti wá sí ní arabic òun bá mọ̀ sí láwùsá tó bá kó pẹ̀lú rédíò àrùn skul ló dálẹ̀ sí tẹ́tí pawápọ̀ èèyàn tó rí ní ẹ̀yìn Ramadan ní skul ẹ̀ skul yẹn fún kọ́kọ́ padà ní in fact ilé kéwòrọ̀lẹ́ wá pọ̀ ti skul gangan lọ pé ibi táwọn ti ń gbọ́ kínní ó ní gbọ́dọ̀ jẹ́ citadel of learning làwọn èèyàn bá yadé láwọn adult ẹ̀ sì mọ̀ wọ́n tẹ́lẹ̀ nọ́mbà báyìí mi tí wọ́n ń gbọ́hùn mi ní kínní pé mi ò gbá Hausa mo ní ọlọ́sìn tó wá sàánú yìí kọ́pà kan gbé wáyé ọmọ kogi ó gbọ́ èdè ẹ̀ bóyá bàrùbá ni ó gba Hausa bí Hausa gangan ó tún gbọ́ Yorùbá bí Yorùbá ó tún gbóyìnbó mo bá ti kọ́pà sí wọn aago mẹ́sàn-án mẹ́wàá alẹ́ wọn bẹ kíláàsì nítorí pé wọn discriminate pé yorùbá lélẹ̀ mo ní àwa yorùbá náà à ní sísọ láti lẹ́yìn alágàbàgebè ẹlẹ́bọ yorùbá táwa náà bá mọ̀ kì í sáwúsá nìkan àwa náà ò nígbà kó líìdì fún wa àmúyẹ ẹ̀sìn ló jẹ́ ká mọ̀ èèyàn tí ń kọ̀ máa ń di jíìnù lójú wa tí ń kọ̀máǹdì àlìjànú tó jésù ẹni ẹ̀láwà àtùsọ́ tí kó jẹ́ imam tí kò ti fẹ́rẹ̀ ẹ̀rùn gẹ́gẹ́ ẹlẹ́bọ èèyàn tó lóun mọ́ kọ̀kọ̀ tí ń bọ́ lọ́hun tó lóun bọ́ lọ́hun fà àbí tí yóò bá rí bò míì mọ́ tí ó bá sí bò míì mọ́ tí ó zẹ́ nìkan tí ó fi wájú fún yàn mọ́ ìgbà tó lẹ́nu tó yẹ ká lé jìnà tó yẹ ká lé jìnà ẹjẹ́ ń tẹ̀ káyà tí mo fẹ́ kà lábẹ́ ti wà àbúbùlá náà ṣètọ́nà rọ̀dí ọlọ́run ní nígbà tí ọlọ́run bá ń sọ̀rọ̀ tí ń bá ògbó ẹlẹ́sìn Islam láwùjọ mùsùlùmí wí táwọn míì sì ń bẹnu wa náà tí ìfẹ́lẹ́sìn Islam ọlọ́run ní wàlá àjèrè mọ́nà fún ṣànàánù kọ́ọ́mí ìkórìíra àwọn èèyàn kan ò gbọ́dọ̀ sọ ibi kò kì kọ́ọ́mù bẹ̀yẹn lọ́wọ́ tàbí allah ta'adilu ẹ má jẹ́ ó sọ ilẹ̀ ní ṣe déédé àwọn tí è ń ṣe mùsùlùmí tí è sálápìdà wa lọ́lọ́run wọ́ọ̀nù wa again tọ́ta àwùjọ wa náà ti wà allah ta'adilu kọ́ wá jẹ́ pé yẹn ní ṣe mọ́ ìdílú wa aqrabu lit-taqwa ẹ̀sìn dọ́gbadọ́gba o ìyẹn ló súnmọ́ bẹ̀rù ọlọ́run èyí ni tọ́lọ́run sọ pé wọ́n wà sákọ́ wa pé òun ni bẹ̀rù ọlọ́run ta ló lè dáhùn lè yìí ọlọ́run ẹ ṣe déédéé o wúwà ákùrọ̀bùlì tákùwà òun ni ó súnmọ́ bẹ̀rù ọlọ́ nítorí wípé kò sí déédéé tá a lè ṣe tó tọ́lọ̀ tí ó jẹ́ hundred percent àfi kí èèyàn ṣe déédéé níbi gbogbo agbára tọ́lọ̀ bá fọ́ mi èèyàn àmọ́ déédéé tọ́lọ́run bá jù bẹ́ẹ̀ lọ nínú àyà míì ọlọ́run ní wàláyà ní ha lọ ọlọ́run ọ̀kọ̀ fún yín nípa ànìlẹ̀dínà lámúkọ́ bí lókun fi dì àwọn tí ó gbógun tì yí bí ẹ̀sì torí náà káwọn náà mọ́ wá ogun ẹ̀kọ́ ogun ni ogun ogun ni ogun kan mú ogun ni káwọn náà sọ́ọ̀pù ẹ̀ ọlọ́run ní àwọn tí wọ́n yẹ gbógun tì yín nínú ẹ̀sìn yín kò sábòrú ń bi wàlá ní ojú okùn mi ní àárín fún mo ò sì lé yín jáde ìgbà tí promotion dé tẹ́ẹ̀dí òkun wọn fún yín ara lílé jáde nìyẹn pé ẹsẹ̀ gbé fáìlì ẹ̀ pamọ́ ìgbà tí ẹ ṣe election sanni pé ẹ̀yin ni ẹni candidate tó pọ̀ wọn rí jẹ ara ara kó wọn lé jáde ìgbésẹ̀ máa ti rí jẹ wọn ti lé jáde ní ọlátọ́lọ̀ fún yín káwọn náà má ṣe bẹ́ẹ̀ gbogbo àwọn tí ò bá ṣe bẹ́ẹ̀ ọlọ́run kọ fún yín àrùn tábà rohun tó kẹ́ ṣe dáadáa sí wọn tó tó tẹ́yìn ò bá ṣe dáadáa sí wọn ẹ ti ṣàbòsí wà tó kó sí túwú ilẹ̀ ìlú ẹ ti déédé pẹ̀lú wọn wallahu yuhibbul muqsitin ọlọ́run tó gbàgbọ́ ojú bá máa ṣe déédé o gbogbo tó jẹ́ kéèyàn gbé ayé pẹ̀lú rọrùn ní Islam láti bá òun ni eléyìí ni ọ̀pọ̀lọpọ̀ ṣàkóso yìí lápàdánù lónìí láwùjọ tá a wà nígbà ó jẹ́ pé láwùjọ ẹlẹ́sìn ìsìláàmù gangan fúnra ara wa àpàdánù irú ẹ̀ a ní tíọ́rì tó jẹ́ pé téèyàn bá gbọ́ èyàn ó sì mọ ìyọ̀ pé ayé dáadé tí wọ́n pàdúgbò kan báwọn èyàn ó sì mọ ìyọ̀ pé ayé dáadé wọ́n á débi practical á sì túra wa. because oyè kan máa wò wá kọ́sẹ̀ ní gbogbo eight hundred percent ní gbogbo ọ̀nà gbogbo ọ̀nà ẹ wo mọ́sẹ̀ máa ń ṣòwò láàrin ara wọn ẹ wo mọ́sẹ̀ máa ń sọmọ ìyá láàrin ara wọn ẹ wo mọ́sẹ̀ máa ń ra wọn lọ́wọ́ ẹ wo ẹ wo pé àwọn opó wọn yìí sọ́fà ọmọ òrukàn wọn àwọn kó mọ́ ti ṣẹlẹ̀ ní ilé ẹ̀kọ́ ọmọdé ilé ẹ̀kọ́ àgbà àwọn abirùn ẹ̀sọ̀ kan fún mi tó jẹ́ ilé ẹ̀kọ́ abirùn àbí ilé ìrànlọ́wọ́ abirùn tó jẹ́ ti mùsùlùmí ẹ sáré sọ fún mi kí tó mọ̀ tẹ̀síwájú wọn ti pọ̀ láàrin wa àti ẹ̀ ló bá wọn ẹ̀sọ̀ gba ẹ̀sẹ̀ kan tó jẹ́ kókó ẹ̀sọ̀ kan tó jẹ́ tọmọ òrukàn ẹ wá ní sẹ́ gbọ́ pé ẹlẹ́yìn àti ìrìnà church gbá ẹ fẹ́ gbọ́dọ̀. gẹ́gẹ́ bí sọ̀bíà ni o kìí fi gẹ́gẹ́ bí tẹ́sí tẹ́ o gẹ́gẹ́ bí nature. à ń gbọ́ pé sẹ́pẹ́ brọ́dà yẹn sẹ́gbọ́ pé wò báyìí ní ṣe ní ìsìn gẹ́gẹ́ bí nature wò báyìí ní sẹ́kọ́ ti mú kinní mọ́ kinní. mátò yìí wọlé ó ní mo lọ sí fásitì kan ní Ìbàdàn tó jẹ́ ti mùsùlùmí tó lówó lọ́wọ́ dáadáa ẹ̀rọ kó gba islam ni gbàdó lè gba islam kò sẹ́kù kankan tó jẹ́ táyé lọ́wọ́ ẹ̀ wọ́n ní wọ́tà ẹ̀ gbogbo tí ń jẹ́ nǹkan ayé òun pátápátá belong to church tóbi tó rí sí bí ìmùkọ́ kátó àtọ̀gbọ́ tó wà nínú duplex kátó sọ ká kátó sọ sùkú àwọn ọmọ free of charge oúnjẹ táwọn jẹ́ nulẹ̀ kátó sọ tàlejò wọn àdápọ̀ owó ẹ̀wọ̀n alọ́tọ̀ọ̀tọ̀ ni bí alàgbà lójú ọ̀gá ó ní bọ̀ ńgbà tí mo gbà Islam ó ní mo rí pé gbogbo ẹ̀ valueless ó ní they came to me pé mi ò ní problem èmi náà ní mi ò ní problem lóòótọ́ àmọ́ mi ò lè mi ò lè kúrò ní Islam mi ó ní gbogbo ẹ̀ ló sọ fún bàbá wípé bí fásitì yìí ti tó mo lè máa gbà á ẹni àmọ́ nzọ pé dẹdẹ fún mi yìí kan ẹni àmọ́ tí bá lè mọ fún un nzọ pé kò sáyè ó tààrà kàkọjá là lásìkò táwọn yìí irú ẹni ẹni ẹni wọn atọ́ka sí pé ẹ̀wọ́n ló ń gba ìsìlámù ìsìlámù wo ló gbàjáre ìbílẹ̀ mùsùlùmí ẹ̀ ló tún bẹ̀rẹ̀ lẹ́nu irú ẹ̀ pọ̀. irú ẹ̀ pọ̀ mo wà níbì kan lọ́rin mo jókòó síbi èbì ọ̀rẹ́ ṣọ́ọ̀pù àwọn èèyàn nìkan ẹni àwọn èèyàn mi náà wọ́n rí léètì mọ́ alàgbà tó wá tó wá kí àwọn tí mo jókòó wọ́n sọ̀rọ̀ àfẹ́ ẹ̀rọ pé bí ìgbà tí yẹn ń pọ̀ máa nì kò sí ní ọ̀jọ̀ kò sí ní láàrin àwọn ọmọ ọjọ́ o ń sọ̀rọ̀ tó yẹ kí wọ́n ti pé àti demonstrate now ó ní i don't buy phone ó sì kọ irú eléyìí méjì ńlá ńlá gbogbo lọ́wọ́ ní gbogbo eléyìí simple thing ó ní àwọn kan pẹ̀lú kan pé abẹ́tẹ̀jì fóònù àti mọ́tọ̀ ó ní òun máa sọ fún wọn ni ní bá ń sọ gbogbo bí láìpẹ́ ti rọrùn tó fóun kìí sóun nìkan ó ní dáhùn táwọn ìsọfóso bíi ó ní má láàmú sí ilẹ̀ ní sí ilẹ̀ yìí ẹ̀yìn ìdá àwọn ìjọ kan ẹ̀mí ló kọjú sí ìrùn wọ́n ní ṣé ẹ̀yin òun náà sáànì kẹtẹ́ mi sọ yìí wàláì nọmba tù nọmba tírì ọmọ kan tó gbà síláàmù tó wà lògbé sáyé lọ́dọ̀ wa ó ní mo rẹ́nìkan tí ó àìjá kìlìkì nìkan lórí títì tó sì gbé bíbélì lọ́wọ́ tó ń sọ pé gba olúwa kìnnìkìnnì kan ní olùgbàlà ní àdìsẹ́ni bá ti mọ́ sọ yẹn òun bá rí pass kì í ṣe pé wakọ̀ òun rìn sẹ́yìn wá bá wọn padà pé níbi tó ń wà ní ó mọ̀ tànyàn òun bá ní kànáà kọ́ mi bọ́ọ̀yẹn ufàt ló nígbà náà ó sọ ìhójú pòfẹ́sọ̀ lọ tó ti pẹ́ níbi ministerial kíní wọn yẹn ó ní wọ́n bá sọ pé no problem lòun bá dá mọ́lẹ̀ pé bóun ṣe ń bọ̀ sọ̀rọ̀ yìí báyìí wà lórí òun from cover to cover òun sì ìgbà kan tó yẹn ṣe mùsùlùmí lónìí òun sì ní lòun tó fẹ́ fọ́ lòun báyàbù tó wà lọ́wọ́ ẹ̀yẹn òun mọ̀ rí fáàtì sí gbogbo ẹ̀ pátápátá láti bẹ̀rẹ̀ tó pin àti history wọ́n ní kò ju bí ten ten minutes náà bẹ̀rẹ̀ ọ̀rọ̀ lọ ó lẹ́nu yẹn fold hand kò rí nǹkan kan sọ mọ́ oníwàláyé ó ń jábọ̀ fún mi lọ́jọ́ náà. ó ní ẹni sọ wípé nígbà tó ń sọ wípé yàtò èmi ìwọ gan tó ń sọ̀rọ̀ pé kẹ́nìkan wá gba kí ìwọ gan gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí ní tí mo wá fẹ́ lò ní pé ó ní iná tàn ọ́ bóun ṣe gbogbo ẹbí òun délẹ̀ ọwọ́ tọ́ọ̀ṣì lòun wà gbogbo tó ní láyé wọ̀lá ìtàdúbọ̀ yẹn sọ fún do you have provision for me if I become if I become a muslim àwọn onímọ̀ ní olóhùn sọ pé no èmi gan tí mo mọ sọ̀rọ̀ yìí ẹgbẹ́ orí pé ẹ kó ń wọkọ̀ lọ́bi tó ń lọ yìí kò sówó táàsì abẹ́lẹ̀ oúnjẹ the only thing I have is the truth that I told you ní ìníjú ọtọ́dún mo bọ́ sọ ń lọ ó ní bóun ṣe yí padà mi ó mì pé tẹ́nìyàn bá sọ pé ò ní problem wàláì ó win mind ẹ̀ ó mí ìfẹ́ nìyẹn ó gbà sílám ní sport yẹn sẹ́yìn ò sọ̀rọ̀ ọbọ̀ yẹn nínú kóṣùbà àgbàlagbà tó ti tó ti rìtáyà tó ti ẹni ò ti rìtáyà tó ti kú níbi ìsirẹ̀ tó wá bọ̀ yẹn lọ sílé pé i'm very interested in the message of Jesus ó wo fídíò pẹ̀lú àwọn alága sábà fún bọ̀ yẹn ní five minutes gbogbo èèyàn bíi thousand tó wà níwájú òní fẹ́ kí alága kọ̀ǹtínú fídíò yẹn wá ní adírọ̀gbà rí kó tó kú ìmọ̀ bó ti wá bọ̀ yẹn kàn níbi tá a ti títí ń gbé ọ̀kan nínú ilé tára mi kọ ẹ̀yìn tó wọ́n rẹ́yìn òkun wa bá wa òun sì ní láti àárọ̀ tí ló fi kú yóò ti lọ secondary school káàkiri yóò rọmọ kiri ó ní àwọn tí mo sọ fún pé Jésù lọ lọ́hùn-ún ìmọ̀bi tí màá ṣe ní mùsùlùmí kójọ tí ń sọ pé kò rí bẹ́ẹ̀ mọ́ kérò ó fi pọ̀ tó àwọn tí mo sọ fún tẹ́lẹ̀ mi ò mọ secondary school tí ò dé nìbàdàn wọ̀lá ìlànà mi ò lè sọ kò sì bá dandan kó wọkọ̀ lọ àti ibi tí pírísítọ̀ bá ti yọ̀dá ló bá wá ló bá lọ sọ́dọ̀ adérògbà ìyẹn bá ní òun tó fẹ́ máa gbọ́rọ̀ ẹ̀ sí dáadáa ló fi ẹ̀hún fẹ́ kó máa wá bí tó bá ń sọ fún mi pé òòsà ó ní ó ní ẹ máa tẹ̀lé mi lọ sí ọ̀dọ̀ máa yẹn o ó ní sẹ́mọ̀ pé ẹ̀yin máa ń pa Islam dáadáa ìwà tẹ́rẹ̀ àwọn wà bẹ́tẹ̀lẹ́ lè mímọ̀ oníṣòwò tó wà ṣùgbọ́n tó lè béèrè àwọn béèrè mi nínú wíìkì yẹn àti tó tẹ̀lé ní lọ̀gá yẹn kú àti ìlọ ẹ̀kan wàláhìlà àfihàn ara bọ́ yẹn ti gbọ̀n ẹ́ kò sí gba Islam ó ní ẹ̀wọ̀n tó tún wá sọ ni ó ní à ẹ̀yin tẹ́ ń bá ń sọ Yorùbá kan yóò sọ ìbò mẹ́wàá ó lẹ́yìn tẹ́ ẹ̀ràn fún un pé òun ó sì wù yóò lọ láti bá sọ̀rọ̀ yóò lọ challenge yóò lọ sọ fún un bó àti wá àti ń bẹ̀ yóò rìn lọ yóò rìn bọ̀ yóò ní ìgbà tí ò sọ kankan lọ́wọ́ wọn. ó ní ẹ̀yìn tẹ́ sọ pé kó o ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ kó jẹ́jẹ́ you see now this man has gone ní kan ó ta ah. ó ní ó ní tó ku a drop of blood tó fi survive òun máa bá èèyàn sọ̀rọ̀ ni kó lọ sá síbẹ̀ ó pé òun ju kó máa wòran báyìí lọ. ó ń sọ̀rí kọ̀ tí wọ́n ń ké pẹ̀lú tó wá ní ẹ̀dá kù kílẹ̀ yìí tá a bá ní ìsìlámù kílẹ̀ ń pè é sẹ́yìn orí náà ní gbogbo àwọn ọkàn wọ̀nyí ni. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ló nígbà tó yá ara ní ìgbé wọn sọ́gun ọ̀sọ́ bọ́mọdé tí wọ́n bá mú mi nígbà tó ń káàkiri secondary school lóògùn ọ̀sán náà wọ̀láì nígbà tó parí ìgbà ní ui wọn mà fẹ́ kéde student torí kò sí student kan níbẹ̀ tó lè ṣègbó ẹ̀ tó bá bẹ̀rẹ̀ tán tí mímì sọ́kùnrin sókè ìnàgà wọn tètè mọ̀ tó kèsì student yìí wà wọn máa sọ pé kó fún wa kó fún wa yóò náà tún sọ pé kó ń wá ọtún ní kó ń wá tààrà ti fún lówó fún lówó fún lówó tààrà náà tí owó òjò sì di jálẹ̀ ní bá máa fẹsẹ̀ ní káàkiri gbogbo tó bá jẹ́ sọ̀rọ̀ tó wà sí. àwùjọ òun náà là bá débẹ̀ gbogbo tọmọ yẹn ń sẹ nìkan kan ò gbógun tì nínú àwọn tí èsè mùsùlùmí o bí ṣe ń há mọ́ ọ̀rọ̀ tó bọ̀bọ̀ ó tún ní wọ́n ti kọ́ ọkọ̀ ó tún ní bó ṣe ń rí léèkì pẹ̀lú wọn bí ṣe ń jẹun òdodo ọ̀rọ̀ mọ́ wọn láàtó wà láàrin ẹlòmíín tún gbélé gbé ibi tí ìjà ni wọ́n gbàgbọ́ níbi wàá tó lọ bá wọn sọ̀rọ̀ pé ìsìláàmù ní kẹsẹ̀ o ní ṣọ́ọ̀ṣì ẹ̀ lọ́nà mi o gbogbo eléyìí wọ́n ti mọ̀ pé eléyìí mọ̀ sí ó mọ tí ń ṣe kó tó kò mẹ́ ẹ wo ti irú ẹni tí mo sọ yìí tí lóye wọlé ìmọ̀ tí bàbá náà wà níbi ìzáòzá ọ̀kẹ́rà kò sì ti ìsìláàmù lẹ̀ gbogbo orú àwọn ibi tá a ti sí amọ̀dírèètì àlánà rí àwùjọ wa ni tò líle líle líle líle kókó ayé le ìlú le yóò dẹrùn kò sígbà kan tó jẹ́ pé àwùjọ ẹ̀sìn Islam gbogbo wọn rọrọ̀ ń bẹ̀ kò sígbà kankan tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ látọ̀jọ́ yá àdínní sallallahu ta'ala sallam bí ẹ bá ṣe wípé ibi tó ti ẹ kán kóra wọn papọ̀ wọn kóra wọn papọ̀ ibi tó jẹ́ nǹkan tẹnì kọ̀ọ̀kan tó jẹ́ lọ́dọ̀ kọ̀ọ̀kan wọ́n mọ tẹnì kọ̀ọ̀kan mọ̀ ká máa sọ fún ààrẹ ká máa sọ fún ààrẹ ìmúna pàtó ọ̀rọ̀ jẹ́ aláwọ̀ tààrà nì pé aṣọ yín ṣe balẹ̀ nígbà tó jẹ́ pé ó ní ìtàn pínpẹ́ ní wa so ó mìn pé gbogbo wọn gba sọ whereas asọ lè sẹ́kù sílé ààrẹ tẹ́ńbà lò kàn gbójú wọn tó mú mi wọn tó gé mi ó mìn pé gbogbo wọn gba sọ ààrẹ tó sì gbà yìí tó tóbi ju tí wọ́n lọ ó ní mi ò jẹ́ kí ẹrẹ́ ọ̀run látọ̀ ọ̀run àtọ̀ lọ́rùn ọmọ òun òun rántí ọmọ òun pọ̀ mọ́tò òun ó mì pé àwọn aláìní pọ̀ yóò sì mọ̀ ṣẹlẹ̀ láwùjọ tàwa náà nìyẹn àti ká ronú níta dálẹ̀ tí àwọn èèyàn accept ẹ mọ́ jò kú kódà tó jẹ́ pé àtọ̀rọ̀pọ̀ ẹ̀ mọ́ bá ṣe ń kódà pé àtọ̀rọ̀pọ̀ ẹ̀ mọ́ yẹn tá a pè ní bẹ́ẹ̀ sùlìmọ́ọ̀nì ẹ mọ́ lẹ́yìn pé ó kú ẹ sì mọ́ lẹ́yìn pé yóò kú tó bá yá tó bá kéèyàn mẹ́ta sí márùn-ún lórí ẹ̀ yóò sì sábẹ́ kó ṣe ìdíkúrọ́ ti là ẹnu tẹ̀ abala kan nìyẹn nínú abala tó pọ̀ rẹpẹtẹ ó kọ àwọn condition condition condition tó yẹ pé yóò ní ìtumọ̀ tí ò ní jẹ́ camouflage lásán tí ó mọ̀ sí iṣẹ́ ti ọlọ́run mo ń sọ fún ọmọ ìyá wa nígbà tá à ń bọ̀ nípò wípé àwọn kọ́mítì tí ó mọ̀ function fáwọn ètò kọ̀ọ̀kan nínú àwùjọ ẹ̀sìn Islam wọ́n á fi ìyẹn ní láwùjọ irú ìta wà tí èso nìkan tí ó tún sálárì fẹ́ nìkan nítorí ọmọ wọlé nù wọ́n á fi ara mi ìdí mo sọ̀rọ̀ ẹ̀ kan mo ṣàpèjúwe fún un lẹ́nu gbàtà ń bọ̀ yìí náà ni wọ́n nígbà tá à ń tẹ́lẹ̀ ara mi a ní kọ́mítì àgbẹ̀yìn lájú náà ti dá wà dá wà sí ń lọ bó ti yẹ kó máa lọ àfabúlé àtòkò tá a bá ti wọ̀ kì í ṣe ìgboro Ìbàdàn nìkan lájú ó sì ara mi ò sì gbé owó ọkọ̀ kalẹ̀ tí ò bá sọ́kọ̀ gbà àgbọ́kọ̀ lọ torí wọ́n lọ́kọ̀ tí ò bá sọ́kọ̀ á wò pé láti bá sọ̀rọ̀ wà tẹ́gbẹ́dá èló kan sábà mẹ́fà lọ wọ́n sì wọ́n ti gbogbo ẹ̀ bọ̀tí ńgbà tó ti di mọ́ tó lájúnà dáwà ń lọ atúnlájúnà tààlìm kù ń lọ kò tẹ̀ kó mọ̀ lọ géere anílájúnà mọ̀ṣúrùn project àwọn tí ń kọ́ mọ́ọ̀sì káàkiri àtàwọn tí ń gbẹ́kànga ó ń lọ géere sẹ́nìkan bá gùn pé àpòfẹ́ ní play torí kó lówó oṣù nú àìsí lówó oṣù nú rú ẹ̀ ló jẹ́ kí nǹkan dákú rẹ̀ tẹ̀ láwùjọ ní táwa wáyé àti ìrẹ́ àwọn èèyàn mùsùlùmí tí ó jẹ́ ọ̀ fún àwọn nǹkan tó yẹ ká ní kọmití kọmití kọmití fún kálukú ń dá arán ni síbẹ̀ ìtìmọ́ọ̀lì tó bá gbòòrò yóò débi wípé mùsùlùmí kan kọ́ ní ojú ẹ̀ yóò débi wípé àwọn yóò tún máa wò pé kí lọ́wọ́ àwọn brothers ń bi ní tí wọ́n ń ṣe yẹn bíi kọ́nà yẹn ti wa tó pé societal development tí wọ́n bá ti yọ̀ǹda ara tẹ́ islam ara ẹwà ṣé ni ó ná wa yóò ná wa tó eighty thousand àjà gíráàfù ọkọ̀ tó báyìí àárọ̀dà àràfínì kan káyì tún sí nígbà tí wọ́n ti gbà yàn lọ́wọ́ ìjọba yóò mọ ìyàwó yẹn pé mọ́sálásí ni wọ́n kọ́ òun seven hundred thousand ara àti tíyàn ti máa ń develop àgbóyè Islam yóò dé séèjì kan téèyàn kan bá yájú sí mùsùlùmí ó ní àmọ́ torí wọ́n mọ̀ pé ẹ̀yin lẹ́sẹ̀ báyìí fáwùjọ ẹ̀yin lẹ́sẹ̀ báyìí fáwùjọ ẹ̀yin lẹ́sẹ̀ báyìí fún individual ẹ̀yin lẹ́sẹ̀ báyìí fádùúgbò bó sẹ́yìn ẹ̀kan náà ni máa ń serú ẹ̀ àwọn ìlú tí ìgbẹ́jọ́ tó mọ̀ pé ah wọ́n tọ́ aláàjì ni o aláàjì ti oníjàgbọ̀n o bọ́tí kálukú wò pé tẹ́ntẹ́ntọ́ bá bá kọlu tó bá bá kálukú ló bá èyí táwọn ń pèpè sí gan-an kò ní mínì láàrin àwọn tá à ń pè fòyàn ń bèèrè tàbí pé ó reflect lára ẹlòmíì mo ní mi ò bá kú ní o ti ń sọ̀rọ̀ yìí ló lásìkò yìí nígbà tá a bá fi two three months àwọn èèyàn ti gbàgbé ìyàwó àtọmọ mi kan lánàá mo ń torí pé àwọn kan wà tá a mọ̀ ń dààmú báyìí individually ọmọ pọ̀ bẹ́ẹ̀. ẹni ẹ̀rọ abéèrè béèrè tó yúdi sọ̀rọ̀ tí mo sọ yẹn bó ti ń béèrè béèrè nǹkan tó lọ lẹ́nìkan tó wọlé tó jẹ́ the same the same question àkọ́kọ́ ò tí máa rí ẹnìkejì ti máa rí pé bóòlù yẹn ti fẹ́ ṣe pẹ̀lú àwùjọ yìí sọ pé tí yẹn bá fẹ́ kí ìyàwó wà nílé muslim àmúṣọba lágbára ẹ̀ ìlú dájú yóò ti kí ààrẹ àtọmọ ìbéèrè sẹ́nìkejì tó wá àwọn ti ìyàwó ti mánéjì kan pẹ́pẹ́pẹ́pẹ́ kan òun kàn wọ́n pé bóòlù òṣè nípa inú ilé láàtẹ̀sìn nítawọn bá wà nù ọ̀nà tí ò nígbà kan ni mo wá advice ẹni àkọ́kọ́ nǹkan tó lọ mo ní òun sì sì máa rì o si ti ń béèrè o tí ó jẹ́ eh, marital life ó smooth tó ń béèrè ẹ̀ka lẹ̀ tí èèyàn bá lágbára náà tó bá tẹnu iṣẹ́ rẹ tíyàwó ẹ̀ bá ń ṣe ń bẹ̀ ní commission bóyá ń produce bíi five hundred copies bóyá one thousand copies ọwọ́ ní ọwọ́ náírà àbí fifty naira lórí ẹ̀kọ́ kan òun náà ti lówó nìyẹn mo sọ pé àárín yẹn a sì sọ́ọ̀bù pé ìyàwó lárúbáwá lónìí àmúǹkan tá a bá gbọ́ sìlámù yìí débẹ̀ táwùjọ wa tòrò débi pé akọ pé àsàlámù àlékún àlékún sàlám pé ẹ ní bájà máa lọ́dọ̀ mi nìtúmọ̀ gbólóhùn yẹn àwọn èèyàn tó bá wà náà ló sọ́ọ̀bù tó mọ̀ fún oṣù wọn pọ̀ ní oníjàmbá yìí ọmọ Mali ọmọ Sudan ọmọ Bangladesh ọmọ India bá ti ń bá àwọn arábá tajà nìyẹn ṣọ́ọ̀pù míì wọ́n máa kọ́ sí lókè kúlù sí ìrìn àlẹ́ gbogbo nǹkan tó wà ní kúrìyà gbogbo ṣọ́ọ̀pù yìí one riyal gbogbo tẹ́ bá bá bẹ̀ tẹ́ bá wù fẹ́ rà bó ti kún tó níbo míì wọ́n sọ pé gbogbo tẹ́ bá bá bí five riyal wọ́n ti sọ sídáàtì omi omi ìfi pé ìtàbátàbá iná ó pé wa ẹ̀ ní bá òun tàn ń bẹ̀ mọ́sálásí àràdà tí mo ti lò rí ńgbà kan òun ìyá àmọ́rù ló kọ́ àbẹ́rẹ́ rí ńgbẹ̀ kan tó parẹ́ masjidu omi àmọ́rù sí àmọ́rù ju ojú ẹ̀ẹ̀kan ní báwọn lọ́jà wọ́n sáfù ọmọ àkọ́kọ́ but wọ́n ní plan fún pé táwọn ọba sí láyé mọ́ kọ́ ní individually àwùjọ tó nírú plan yẹn méjèèjì tó wà lára àwùjọ tó wá mí gbogbo tẹ́tà ń ṣe kọ́ ni ọmọ àtàyà lè máa ṣe lọ mo ní ìwọ ní ìsìn oníṣẹ́ ọwọ́ ni ọ síyàwó ẹ̀ ní ọlọ́kọ́ sẹ́yìn nígbà tí iṣẹ́ ọwọ́ mọ̀ ni bí ọba ti lọ tí òun ọ̀bá lọ́nà míì eléyìí ló parí mọ̀ ebi ló kù àbáná ọlọ́run ilé iṣẹ́ ni wà tọkùnrin ní ti dálẹ̀ tíyàwó àtọmọ tó lè máa manage mo bá sáré rántí onílé ayọ̀ mo ní sẹ́ wọ́n ti lé búrẹ́dì ẹ̀ nísìn wọ́n ta búrẹ́dì ń bẹ̀ lọ ní ti irú àpèjú ìkànnì àdílé iṣẹ́ ni ṣùgbọ́n tí ò bá ti sí nǹkan kan tó jọ bẹ́ẹ̀ a gbọ́ síláàmù yìí láwùjọ ìdíbi wípé opó dà ọmọ òrukàn dà o wọ́n máa dààmú ni o illa ya sha Allah kìí sì ṣe eh, ẹ̀bi ti kìí sọ ọlọ́run bá ọ tó dáwọ̀ jẹ̀bi kò sì ṣàṣìṣe kìí sọ bá ti máa ṣàṣìṣe àwa sáà àti sáà àti wo bó lọ́lọ́run ti fẹ́ ká apply ẹ̀sìn yẹn bó lè fẹ́ ká gbọ́ yé àwa la problem. ọ̀rọ̀ yẹn náà là ń sọ débi pé ẹnìkan ní òun sọ fún àwọn èèyàn pé tí wọ́n bá kú tó wáyé pé ní ẹ̀yìn ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún tí wọ́n sìn òun òun ni wọ́n yọrí òun àti apá orítẹ́ni ẹ̀sìn sí o ẹ̀mọ́sìn sílé o tó àpẹ́ lórí tẹ́sẹ́ lẹ́yìn fifteen minutes wọ́n wàá yọrí òun orítẹ́ni ẹ̀gbọ́n lọ kí ló ti fà á tí wọ́n fi yọrí ẹ̀ lẹ́yìn fifteen minutes nígbà tá a kọ́ orítẹ́ fún ìyẹn lè lọ bàákẹ́yìn nígbà díẹ̀ náà kọ́ ló fẹ́ yọrí ọba rìnrìn àgbàlagbà gan níbi ẹ̀yìn fẹ́ǹsì bàkín ọlọ́kọ̀ nù ọ́ à ń bèlè pé fẹ́ǹsì ò tẹ̀sẹ̀ gùn tó ga jù lé lọ èyàn ò sì lè mọ̀ pé mọ́tòbárà ni bàkín tẹ́ bá débẹ̀ ní fẹ́ǹsì yẹn ráǹdì ẹ̀ lè mọ̀ pé mọ́tòbárà ni lórí tẹ́ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó yé báyìí ní àkàwọ́ gbogbo ẹ̀ káàkà fún wa àkàkùn ni ń bẹ lórí fóònù mi ní ìsìn nígbà bá ti ń sin àbáyẹn tán ní last week nìbàdàn bí wọ́n ti ń sin tán báyìí làwọn tí ó gé orí wọ́n gé orí wọ́n gé apá wọ́n yọ̀ fún kílẹ̀ tó mọ́ nígbà gbé sórí íńtánẹ́ẹ̀tì lágbolé wọn àti sórí tẹ́ o lẹ́nu ẹ̀ tó sọ pé tó tán nìsín nítorí náà ẹ̀hún tóun ẹ̀hún dáhìn ẹ̀rọ tòun sí o ẹni ẹdún sọ instance mi wọ́n sì lé ìyá ẹ̀lẹ̀ kan níwọ̀n tètè sí nígbà kan mọ̀ tètè dé wọ́n bá lọ sí lórí tẹ́ níwò lọ́mọ bá dé wọ́n bá ní kéèyàn méjì tẹ̀lé tóun náà olùsàdúrà fún ìyá máa ṣe rédíò wọ́n ti gbé ìyá jáde ọ̀rẹ́ bì láti mú sàárè lẹ́sẹ̀kẹsẹ̀ tí wọ́n ti tán ọmọ tó pẹ́ ni ó fẹ́ wá tó náà ṣe dùá òtẹ̀ àwọn méjèèjì lẹ̀rú jọba àtẹni tó wá wò kú yẹ àtẹni tí ó ti yẹ wọn àti pé kóònù sáré tó kún mọ́ fún ní wo tó ti wá bí náà tó burú tó bá yẹn tẹ́lẹ̀ láwùjọ yìí àti lé àtòrítẹ́ béèyàn bá ti kú wọn ní ọlọ́run ti kú sinmi fún un tí ikú jẹ́ sinmi fáwọn òkú nìyí bí wọ́n ti ń jà wà láyé láàmú lójú pópó àti ilé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ ni wọ́n ti àwọn kòtò lórí Islam ní lórí tẹ́ wọ́n á burú sí wọ́n á àti ilé lọ́nù gbó gbogbo ohun tí ọ̀rọ̀ sọ́márì communicate nítorí gbogbo ohun tó dálé lórí mi bóyá nǹkan tó gẹ báyìí èmi lọ gbó nígbà tá àgbọn yẹn wà nígbó èmi lọ gbó àgbọn yẹn tó tẹ̀yẹ́ bó ti dìlú nìsú wọ́n ó tún bú òun náà pé ọmọ ti ya wèrè inú gbólóhùn ọ̀lọ́dákẹ́sì àwùjọ náà láàgbé ó kó bá ti jọ gbé الإسلام للي يجوه هذا وصل الله تعالى على نبينا محمد وعلى آله وصحابه وسلم والسلام عليكم ورحمة الله وبركاته